أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba ìtì ọlọ́run àti ọlọ́ ọlọ́run kọ́ba nábì wa muhammad àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ inna khayra li kalami kalamullah gbogbo wa kálí ìjọ dá wa lójú wípé ọ̀rọ̀ kan tí yẹn máa ń jòkó tí ó tẹ̀ títí tí ó máa gbọ́ tí ó sọ̀rọ̀ mi tó dáa tó mọ́ òun náà ní alukur'an wa khayra hadi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam ẹ̀rí ìmọ̀nà tí yẹn máa ń tẹ̀lé lérí gbogbo ìrìn àjò yàn láyé òun náà ni sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam wa sharra al-umuri muhdathatuha èyí tó burú jáì nínú ìjọsìn òun náà lèyí téèyàn ń ṣe téèyàn ò rẹ́rìí fún nínú alukur'ani àti sunna wa kullu muhdathatin bídíà gbogbo tá a bá ti ń pè lẹ́sìn tá a lè sọ wípé ó wà nínú alukur'ani àti sunna òun ni wọ́n ń pè ní àdádálẹ̀ wa kullu dalalatin wa kullu wọ́n ní àdádálẹ̀ ní ọlọ́mọṣà ìsọ ní ń bẹ̀ àánú ni èyàn sì ní woko àánú kọjá sálì jẹ́nà wọ́n nínú náà lèyàn ọjà sí ọlọ́mọṣà wa lọ́mọ o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí wọ́n ní ká fi fúnra wa lénìí òun náà ni fọ́dílù salati li jama'ati wa fawaiduha ọlá tó wà fún ká máa kírun jàmáà ọlá tó wà fún ká máa lọ mọ́sálásí lọlẹ̀ kírun jàmá asọ́lá ẹ̀rí irun ṣàìrọ̀tún àzímatún min ṣàìrìtì nínú àwọn nǹkan tí a máa fi hàn àwọn èèyàn tí wọ́n fi mọ̀ pẹ́lẹ́sìn ni wá èyí tó ga jù ń bẹ òun náà nìrun àdìọ́kan wa ọlọ́run àtàwa nìkan náà lámà àmọ́ bàdà zọ́hìrà tó hàn táwọn ọmọ ṣe táwọn èèyàn ọmọ rí pa ń ṣe táwọn wá fi ṣíṣe yẹn táwọn máa fi kọ̀rẹ́ẹ̀tì àwọn tí wọ́n ń sin nǹkan míì tí wọ́n fi mọ̀ pé ẹni táwọn ń ferí kalẹ̀ fún òun lọ́dá gbogbo ayé àti ń tọ́wà ń bẹ̀ táwọn náà wà kọ̀rẹ́ẹ̀tì ara wọn tí wọn ò ní ferí kalẹ̀ fún tá a dá tí wọ́n ń mọ́. irun azimatun ó tóbi púpọ̀ lèyájílẹ̀ ha khuliqa khuliqa al-insan wal jinn nítorí ìrun ọlọ́run fi dá omi èèyàn àtàlìjànú wọ̀nyí àmàlùnà iṣẹ́ kan tọ́lọ̀ ni a wá sí láyé náà nùjàmá tó ṣe pàtàkì jù àsọdá akadu arkani islam bada tawhid lẹ́yìn gbàtà bá ti mú gbàgbọ́ tán ìjọsìn tẹ́yìn ó mójútó òun náà nìrun ẹ̀wà rìnrìn yìí ó ní àkàm ó láwọn àdájọ́ tó pọ̀ àmọ́ èyí tá a fẹ́ gbéyàwó lẹ́nu òun náà ni ọlá tó wà fún kí ọkùnrin ọmọ lọlé kírun ní jama ní masalasi kọ̀dé táfàkàlẹ̀ mùsùlùmí wọ́n ní gbogbo mùsùlùmí àgbáyé ni wọ́n panu pọ̀ pé anna ada a asọ̀làwà filhams filmasajid min aw kadi tọ́àtì wa àádọ́ min kurbati wọ́n panu pọ̀ ìpè ká máa lọlé kírun wákàtí márààrún ní masalasi nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́n bá pàtàkì ni ó sì tóbi gan nínú téèyàn fi ń súnmọ́ lọ́wọ́ bá wa sọláàtúlù jama'a kálọ̀ lè kírun ní masalasi láwọn masajidu wa wajibatun ala rijal wa mustahabba wa mustahabbatun linnisa dandan ni fáwọn tá a bá ká máa jáde ńlé ká máa lọ kírun ní masjid ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wúlò fáwọn tá yóò wúlò fáwọn tá nítorí àwọn àtàjọkùnrin àwọn ò ti mú oníṣẹ́ pèsè tiwa nu tẹ̀rẹ́ àwọn àtàjọbìnrin wọ́n bá wù wá àwa lè lọ wọ́n bá sì wù wá àlè má lọ. àìlọ wa àwọn àtàjọbìnrin ká lè kírun mọ́ṣáláṣí kìí ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ni ká sì lọ náà kìí ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ni. àwọn àtàwájọbìnrin á lè mójútó àwọn ọkọ wa tí wọ́n ń ṣe ìmẹ́lẹ́ láti máa kírun lé á sì mójútó àwọn ọmọ ọkùnrin tí wọ́n ń ṣe ìmẹ́lẹ́ tí wọ́n ń kírun nulẹ̀ àwọn náà máa sọ àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba wa èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa al-qawlu rajih anna salata al-jama'ati wajiba àwọn àfa sọ̀rọ̀ tọ́pọ̀ wípé irun àwọn ọkùnrin ní mọ́sálásí ní àwọn masajidu wa sí dandan ni lérí kálukú ni al-wajibatu ala al ṣé dandan lérí gbogbo wa àbí táwọn kan bá ti ń kí táwọn kan sábà ti ń kí ní mọ́sálásí tí mọ́sálásí gbófo àwa kan àwa lè wá nílé káwọn máa kí ti wá nílé lẹ́yìn ọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àlùfáà الراجح يتوفس ملج والعلم عند الله أن صلاة الجماعة واجبة على الرجال للأمور التالية وللأدلة العظيمة من الكتاب والسنة dandan ni fún gbogbo ọkùnrin kó máa lọ lè kírun ní masjid filhadar wa safar pẹ̀lú ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ nínú alukur'ani àti sunna bóyá wà nílé ni dandan ni ká lè kírun masjid bóyá travel ni dandan ni ká kírun ní masjid wa fi halil am wa halil aman lásìkò tí a wà nínú fọkànbalẹ̀ a lè kírun ní masjid a sì kírun jama lápapọ̀ wọ́n ní kọ́dà wọ̀fẹ̀ hàn lẹ́lẹ́ hàn tá a bá wà ní àsìkò ìbẹ̀rù ìjayà bóyá nínú ogun àbí nínú wàhálà kan wọ́n ní kákìrún jàmáà náà tábàrọ̀ opportunity rẹ̀ ọ̀ràn yẹn ni fún wa kákì ẹ̀rí lélẹ́yìn nínú al-Qur'an al-Karim alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀rí tá a fi mọ̀ pé àwọn ọkùnrin tá a bá ń kírun lé à ń dáràn ni o àwọn ọkùnrin tá a bá ń kírun lé à ń ṣẹ̀ ni o torí ilẹ̀ yorùbá lè ní nítorí afẹ́ gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá òun náà ni pé àdánwò ti dérí ilẹ̀ débi pé ilé ọlọ́run ọba òkú mọ́ ilé ọlọ́run ọba khaliya minan nas àwò mọ́sálásí gbà mí zohori àsìkò asir àwọn yẹn sì ń bẹ́ńlẹ̀ níjọ́ sunday muazinu àti imam àwọn nìkan ni wọ́n kàn àdánwò ni kí ni ń láyé ibo láyé ń lọ hajarna buyutallah tá a fi wá palẹ̀ ọlọ́wọ́n bá ti tá a lọ ilé ọlọ́wọ́n bá má tọ́pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ń kírun lé ẹlòmíà lẹ́rù ń bá wọn òun lè sígẹ̀tì wọn lásùbà òun ni kó ọmọ rìn ní òkùnkùn tó wọn ọmọ ti ń síkọ́rìtì síkọ́rìtì àwọn àlùfáà ní kò ọmọ ti ń ṣe ní o irun tọ́wọ́ tó fẹ́ lọ lè kí nǹkan síkọ́rìtì rẹ̀ tọ́wọ́ mọ̀ léyìí tí ń padà ka àdìsí rẹ̀ ẹ̀yọ́ màyà mi nínú ẹ̀sìn wa ẹlòmíì mẹ́lẹ̀ ni òun ọ̀mà kọ̀mọ̀ pé ọ̀dà ọkàn wò pé ebi ká ti kírun ni ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa àwọn ẹ̀rí tó wà ní Al-Qur'an tó fẹsẹ̀ múlẹ̀ tó sọ yìí lọ́lẹ̀ kírun ọkùnrin ní masjid dọ̀ranyàn tá a máa gbọ́ tá a sì máa fi tara wa jí léyìí tó jẹ́ pé gbogbo àwa tí a jẹ́ obìnrin táwa náà tá a máa pe àwọn ọkọ wa ṣàkíyèsí lérí ẹ̀ àwa tá a jẹ́ obìnrin a máa pàkíyèsí àwọn ọkọ wa ipe àbú ẹ̀dìdẹ́ o ẹ̀dìdẹ́ o orí ń bọ̀ àdáwò dé o ẹ̀rí alákọ̀ọ́kọ́ náà al-Qur'an suratul Baqara aya forty three a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ń wa sọ̀rọ̀ ọlọ́wọ́n bá wa aqimus salah ọlọ́wọ́n bá ní ẹ máa kírun irun náà lẹ́wọ́ kíláyè wa atuz zaka àwọn tó bá lówó nù yín ká máa yọ zaka fáwọn tí wọ̀rẹ̀kàrún máa ń rọ kẹ̀hìn. ẹ tara ṣàṣà ẹ lè rùkú papọ̀ mọ́ àwọn tí wọ́n ń rùkú àwọn tí wọ́n ń rùkú mo níwà masajidullah suratul baqara aya forty three àdánwò ti dérí lẹ́wọ́ ẹ rí imam kò sí ní kírun jama ẹ rí afa tó kéwú gá jáde ọdún mẹ́rin ọlọ́dún mẹ́jọ kọ́lẹ̀ lómi lọ jámíà kọ́lẹ̀ lómi jáde mọ́kà níbi nǹkan burú lẹ́sìn òṣàṣì akínú ni aláàkì wọ́n ti ń kí jama àní ma kí ti yín èmi náà ń bọ̀ kò sì ní kí tọ́ba dáadé yọmọ wa san papọ̀ ara àwọn mòdìrú lè tó tọ́jú pé kò ní bá wọn kí jama láyé ẹ̀ básìkò bá ti tó báyìí jama yóò sì bọ́ sọ́fíìsì yóò sì dárun rẹ̀ kí nílẹ̀ Yorùbá yìí náà ní ti ń ṣẹlẹ̀ àdéhùn ti dé o ẹgbọ́n tọ́lọ́ sọ ẹ̀wọ̀n táwa ń sìn aya alákọ̀ọ́kọ́ nù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì aya lòun náà nìsa aya one oh two anabi sallallahu alaihi wasallam wọ́n wà lójú ogun àtàwọn sọ̀hábà ọlọ́run bá wọn sọ fún anabi ipe ẹ má torí pé ń jà fẹsẹ̀ ẹ ń ṣe jihad nítorí kẹsàn-án lè bá a máa máa ṣẹ́kù ẹ̀sìn kan bọ̀ ń sìn bọ́ba ti dé ẹ pàyí tẹ̀sí ti òun náà ní sọ̀lá nítorí sọ̀lá àgàn wọn ṣe ń jagun ìdí sọ̀lá àgàn náà wọ́n fi díẹ̀ múlẹ̀ tí wọ́n fi ní sekínì tí wọ́n fi ń kọjú àwọn ọ̀tá sọ̀lá àgàn náà làwọn láti yàtọ̀ sọ́ta aláàdù bẹ́ẹ̀ni náà wà bẹ́ẹ̀ náà wò sọ̀lá àfàmọ́ ń tara kàá fàkọ́dí káfàrà sọ̀lá náà ló dìjà wa àtàwọn kùfà àwọn afẹ́rí kalẹ̀ fún aláàtọ̀dá gbogbo nǹkan àwọn afẹ́rí kalẹ̀ fún tọ́lọ́ tọ́lọ́hún dá sọ̀lá náà ni níyàtọ̀ wà ọlọ́mọba ní wàyídà kúńtà fíhìm rí ànábì ọ̀n bẹ láàrin wọn báyìí fàkọ̀mùtà aláhùnmọ́sọ̀lá ẹ̀dógún dúró ẹ̀ lè kírun ní jama falitẹkùn tọ ifatun minnu ma'ak àwọn kan nínú àwọn ìjọ rẹ ẹ dára yín sí méjì torí ikima káwọn kan wá pẹ̀lú ẹ káwọn kan gbé nǹkan jà lọ wọ́n lè yára fòtó aṣèlè hàtà wọn kí wọ́n má ju nǹkan jà wọn lẹ̀ lórí irun àyè mọ́ àwọn táwí ilé ṣe kíni wọ́n lè dé. Suratul Nisa àyà wọn ò oh tù táwọn ẹbí bá ti wá kí rákà méjì fáwọn ìdajì nù wọn àwọn ìdajì yòókù àwọn náà wà kírun lẹ́yìn ànábì jama ni wọ́n ń kí o jama. jama àwọn tí wọ́n pinnu tán náà lọ ọ̀rọ̀ dìfẹ́ǹsì wọ́n lè gbé nǹkan lọ́wọ́ tí wọ́n máa sọ àwọn ọ̀tá ọlọ́run pé bẹ́ẹ̀ bá délé ẹ kí i kí lè yọ̀ọ́ máa bá ṣe lọ́wọ́ tásìkò ọ̀wà tó táàní tá à ń ṣe lọ́wọ́ yìí náà ẹ̀sìn náà ni àbí tí a máa wá kírun lọ́kọ̀ọ̀kan ẹ wo tá a bá ń ṣe ìyàwó lẹ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ bàbá ìyàwó ìyá ìyàwó ìyàwó àtọkọ ń kírun jama níjọ́ yìí ó di alẹ́ ẹgbẹ́ tó pe a ah, ẹ̀jẹ̀ wá san gbogbo orun mi papọ̀ báyìí bàbá yàrá òkú jama èyí tó burú jáde gan kọ́dà àfáà náà ò ní dìde yóò ní èyí tá à ń sẹ́yìn náà kọ́ ẹ̀sìn lẹ́yìn náà táwọn kan bá wá dìde tán fẹ́ lè kírun jama lásìkò wọ́n máa gbé tọ́ àwọn náà ṣe kèfèrí àwọn náà ó kì í ẹ̀ ṣe kèfèrí lóòótọ́ àmọ́ ẹ̀ máa tẹ̀ ṣe tẹ́bá máa tẹ̀sí ṣe ni ẹ mọ̀ pé ní tó fi mú wọn dá ogun dúró nítorí irun kò sí tẹ̀sí tẹ̀yìn náà lè dá dúró mọ́ ebi ẹ sì wá fi tẹ̀sí lẹ̀ ẹ lè kírun ẹ tún padà síbẹ̀ àgbọ̀yé tó gbádùn àmọ́ àsìkò làlúrí làlúrí tá ń sọ fún làlúrí làlúrí sí làlúrí lè dùn sí. àwọn àlùfáà ni tí ó bá jẹ́ ọ̀ranyàn ni làrá xasọ̀lọ́hùn láwọn hàlẹ́ lẹ́kọ̀ọ́ ọlọ́run ọ̀bọ̀ ọba sọ fún wọn pé ẹ dákun irun lẹ́ni tó bá dọwọ́ rọ alẹ́ ẹ wá jẹun pọ̀ o ẹ má jẹ wọ́n pa ìsìlámù. wọ́n ní ọ̀ràn àyàn tó jẹ́ náà lọ́lọ́run fi sọ fún wọn pé ó yẹ kírun ọ̀ràn yẹn wọ́n sì kírun ọ̀ràn yẹn pẹ̀lú jama lójú ogun. ẹ̀rí ẹlẹ́kẹta eléyìí hadith ni látọ̀dọ̀ anábùwà Muhammad sassan sẹ́wọ̀n pé tá a bá pè ẹ̀rí ẹ̀rí méjì náà ni ayédà kọjá Kùránì àbí kọjá hadith anábì téèyàn gbọ́dọ̀ sọ pé ibà dé sí aláwọn bá ní àti Allah wa àti ó rasul wa man yuti ar-rasula ẹni bá ń tẹ̀lé ànábì faqad ata'a Allah ní ti ń tẹ̀lé ọlọ́nà aliwahlu wahyan ní tó sọ̀kalẹ̀ láti sámà méjì ni alukur'an wa bayanu alukur'an àti àlàyé alukur'an ni ìtààmúlọ́wọ́ àlàyé rẹ̀ ní sunna ló sì jẹ́ pé gbogbo táǹsì ìrún yídì táǹkì jama ọwọ́ ní kur'an ìrun yídì rákà méjì Allahu Akbar lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀márùn ṣebí ní súnà lọ́wà súnà àti kùránì ni wọ́n fi bíldì ẹ̀sìn o lè má pàkan kó fi apá kan lẹ̀ ọba ti ní wọ̀ ṣe súnà ọ̀ ṣẹ̀sìn lọ́sọ̀ yẹn ẹnna kó mọ wàá sọ súnà tó bá wà nínú súnà lọ́wà a sì ń pẹ́ran a sì ń jẹ́ tọ́ba àdìgbò yà wọ́n darun mọ̀ sí ọ wà ní súnà ìmìlẹ̀ ṣe o ah, ẹ̀bọ̀n jẹ́ ẹran ewúrẹ́ ó sì ń jẹ́ àgbò ń jẹ́ màálù ńgbà yẹ̀wò súnà yìí ń da. sunna ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fún yín anabi wa muhammad sallam anabi inna asikala sọláàtì alẹ́ munafiki na sọláàtù ìṣá wa sọláàtù fajr anabi ní irun tí máa ń lé fún àwọn munafiki jùlọ tí wọ́n yìí fẹ́ kí irun ìṣá yìí àti irun àṣùbà wàlọ́ yà àdàmú nà má fi yìí má láàtàwọn ànábì ní tí wọ́n bá lọ lè mọ̀ oore tó wà nínú irun ìṣá kéèyàn kírun ìṣá yìí jàmá àti irun àṣùbáàní wọn ò bá máa wọ́ lọ mọ́sálásí ni nígbà téèyàn bá rìn tán yọmọ wá wọ́ pé à kàmọ́ kì lẹ́yìn mi kàmọ́ kì lẹ́yìn mi kàmọ́ gbénu dúró lẹ́yìn mi téèyàn bá mọ̀ọ́dẹ tó wà ń torí pé òru làákí méjèèjì ànábì ní bashiru بالنور التام يوم القيامة بظلمات الليل بالنور التام يوم القيامة أو كما قال صلى الله عليه وسلم anabi gbogbo àwọn tí wọ́n ń dìde ní òkùnkùn tí wọ́n ń lọ mọ́sálásí anabi ni ẹ fún wọn ní ròó dùnú ipe ọlọ́run ọbọ̀ tàn mọ́lẹ̀ sí wọn la tó bá di ọ̀lẹ́kìyàmà ọlọ́run ọbọ̀ yóò fi ìmọ́lẹ̀ sínú ara wọn. anabi wọn kàdé sí i lọ anabi ni walaqad ahmamtu anabi ni mo gbèrò anabi dé mọ́sálásí lásìkò ìṣá anabi bá bá àwọn jàmáà bíi wẹ́rú oró mẹ́ta anabi ni mo sì ń gbèrò lọ́wọ́ báyìí àni amúra ah, bí sọ̀dá mo rò lẹ́mí ipe kí n sọ fẹ́ẹ́ nìkan kọ́ lọ lè máa lídì irun pàtókọ́ọ̀m kí wọ́n sì gbẹ́nu dó fún ma amúra rọ́jùlá ń fọyín sọ́lẹ̀ bí náà fún ma àǹtọ́lẹ̀kọ́ máa ìbèrè jáàlì máa ahùn ó zàmú mi ní kótó kí wọ́n sọ fún àwọn kan nínú àwọn mùsùlùmí pé ọyá ẹ̀yẹn lọ́ọ́ lè ṣàgíjọ igi tọ́jẹ́ pé téèyàn bá fi dáná yín tètè máa ń jò ìlà káwọ́mí á wà á máa lọ ilé àwọn tọ́jẹ́ pé láàyà ṣe àdúnà sọ̀lá tí wọ́n wá kírun jàmá fa òhùríkọ̀ àléhìn bòyó tàwọn bí náà á sì sọ̀nà sílé wọn àmọ́ ìní síbẹ̀ ìtìmọ̀rọ̀ lẹ́mìí tí mo rí pé ọyẹ kan sì fún wọn àwọn tí agbélé jòkó kírun lé lọ́kùnrin hadisi wa ni Bukhari six fifty seven ó wà ní Muslim one thousand four hundred eighty wajul istidlal àwọn àlùfáà ni ẹ̀rí wo la fẹ́ mú nínú hadisi òun náà ni pé min alhadisi ala ujubi salati li jama'ati min nahiyatayi irun jama fọkùnrin dandan ni ìdí méjìlá fìrin lẹ̀ lérí hadisi annahiyatul ula alakoko annahu wasofa al anabi ó fi ìròyìn manafiki ó fi ìròyìn àwọn tí wọn yé wá kírun jama lọkùnrin sẹ́ńkọ́ sọ̀rọ̀ manafiki lánàá anabi wá ní manafiki dán wọ́n ní tí wọ́n ní fi ìròyìn manafiki ròyìn yàn lérí ntọ́jẹ́ súnà tàfẹ́ téèyàn bá ṣe nǹkan kan káwá fi ìròyìn manafiki ròyìn rẹ̀ àfikọ́ jẹ́ nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn tó gbé jù sílẹ̀ tó yẹ kó ṣe. mọ́tò wá kírun sí ọ wá lọ́sàn-án tí kálukú rí ọ ọwọ́ adigun lẹ́sù lásùbà táà ní ma yé wa ẹni bá wà náà lárí ọwọ́ akirimale òkìrun ìṣá pẹ̀lú jama òkìrun subu pẹ̀lú jama anabi ni manafiki ni ọ wọ́n ní ìjọba sọ yìí di manafiki dandan nìkan kéèyàn tètè mú kó ẹlẹ́ẹ̀kejì anahiyatu saniya annahu hamma bi uqubatihim ala takhalufi anha wal uqubatu innama takun ala ẹ rí i pé ànábì ní ìyà tó yẹ kí wọ́n jẹ wọ́n nù àmọ́ yìí ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo tí yọba ti mú ìyà jẹyàn kìí ṣe nǹkan tí taba fẹ́ láti taba fẹ́ àníṣe ètò wọn torí ẹjọ ilé kálukú ná sẹ́yìn oníṣá ìpè ẹjẹ àti tẹsẹ nǹkan yẹn o ajẹ kìí ṣe nǹkan taba fẹ́ ọ̀ràn yẹn àmọ́ ànábì ní ẹ fi wọ́n lẹ̀ ẹ̀sán wọn dọ̀dọ̀ ọlọ́run èmi ò ní ṣe dé ànábì ò jólẹ̀ o àmọ́ ká pé nínú ìdájọ́ ẹ̀sìn oyè torí ànábì rọ̀ fún rahimu ni aláàánú ni bó ṣe láàánú tó ànábì ni kájólé wọn kán wá torí ẹ̀ máa wá tètè wá kírun jàmáà ìbá sì dáa fún wọn torí oore tó fẹ́ bọ́ fún wọn látara ìrun jàmáà kìkì abẹ́lẹ́ wọn dá subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa jaa fi muslim anna rajulan a'ma wọn ni wà nínú sahih muslim arákùnrin kan afọ́jú ni ṣẹlẹ afọ́jú ẹmẹdáńpẹ láfọ́jú kọlẹ má jojú wọfọ o afọ́jú lẹni tó jẹ́ pé àtọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bíláàkì náà ní méjèèjì bákan náà lọ́kàn mọ̀ pé òrùn ń ta òun la nífun mọ̀ pé sagbọ́kàlà ò ti lù báyìí òrùn yìí ń ta ńlá àmọ́ ní ti ń wò àtòru àtọ̀sán dúdú náà méjèèjì ọlọ́mọfọwà lójú ọlọ́mọfọwà lójú ọlọ́mọsọwádìí táwọn wọlé ọlọ́ ọlọ́wọ́n bá a ah, táwọn wọlé afọ́jú allahu akbar tá a fi mọ̀ pé dandan ni irun jama ha anabi ni afọ́jú ọfọ́jú ó kírun jama masalasi ó lè bá anabi sàlá afọ́jú yìí lọ lè bá anabi ó ní ya Rasulullah ìwòjì sọ́nà laysa li qa'idun yaquduni ila al-masjid ìrẹ́ nìkan kan tó fẹ́ fà mí lọ masalasi sẹ́mi pé wọ́n máa ń fa afọ́jú káàkiri kọ́mọba àjàsí kọ́tà kọ́mọba àfẹ́rígbá kọ́mọba àfẹsẹ̀kọ́ fasa alahu an yọrọ xisa lahu ọwọ ni ra nabi o se yọ̀ǹda fún mi kémi wọn kírun tèmi nlé an yóò sọ lìyà fi bẹ́ẹ̀ tìyí fọ̀rọ̀ xasa lahu anabi ni ọfẹ ma kírun nlé ojú rẹ ti fọ́ máa lọ falama wọlá nígbà tó pẹ́yìn dàtí ń lọ dàárù anabi wá pè anabi ni hali tẹsánmá òní dáa àmọ́ ń gbọ́ tí wọ́n bá pè kọ́ọ̀lẹ̀ náà ó níbẹ̀ àníbi lọ ń gbọ́ ọ ń gbọ́ ah, nígbà ó ti ń gbọ́ fa ajib dandan ní kọ́ lọ́lẹ̀ dọ́là wọn bá lóhùn. nígbà wọn ní kí afọ́jú kọ́tẹ̀ kọ́tẹ̀ jẹ́jẹ́ kọ́tẹ̀ pa títí tí ó fi dé masalasi tánàbí fi ní dandan ní kó lè dọ́là lóhùn ẹni wá rí ni wá jòkó nulẹ̀ ó jama ó ní sẹ́yìn sẹ́yìn mọ́lọ́dún. ìtì ń bẹ náà Al-Qur'an àti súnà ni wọ́n ń pè lẹ́sìn kì í ṣe ń táwa rò èyí tó wà náà Al-Qur'an àti súnà ni pé gbogbo ọkùnrin gbọdọ̀ wá lọ mọ́sídìí kó lè kírun jàmá whoever. ọwọ́ àjòkó forty one days ẹlẹ́mi lọ́dún kan ọlọ́dún méjì wà kọ́dà ọlọ́dún méje wà ìgbàjọba àwọn yìí ń bẹ Sudan àwọn tọ̀dọ̀ wá bí o ti ìbàdí ọdún méje wọ́n wá ń Sudan ìgbà tó fi jáde lẹ́yìn ọdún méje báyìí àfa yóò ti di jinnu yóò ti di àdìjànú tó ti máa wò kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí ẹni tó ti rí òun ti pẹ́ ìmùkà kò ní wọn ò ní jọ jáde lọ́sàn-án kójú ọmọ fọ́ lẹ́yìn àṣùbà ni ó jáde bóun bá wá mú yọ máa dẹ̀jú díẹ̀ díẹ̀ títí kójú ọmọ bá fọ́ kójú ń fọ́ gan sí ọ̀wá tán jàmá mùsùlùmí ọ̀wá rí náà. O dúpẹ́ ojú rẹ̀ ọmọ pé ìrun wa fi ń dúpẹ́ fọlọ́ ọlọ́run wa dúpẹ́ o ọlọ́mọṣẹ́ ṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní tòun tí wàhálà wájú lè stidlal òun náà ni pé tòun bí wàhálà afọ́jú ó ṣe pọ̀ tó kó dédé mọ́sálásí ànábì sì sọ fún pé ọgbọ́n máa yá dandan ni kó lọ mọ́sálásí ìtí wọ́n bá ọ̀rọ̀ ni láàfin mọ̀ pé ìrun jàmọ́ àfọkùnrin dandan ni nígbà tó ti tí wọn ti yọ afọ́jú náà lẹ̀ afọ́jú ọlọ èmi máa àwọn èèyàn ní Saudi Arabia tó jẹ́ pé wọn ò rí náà wọ́n sì gba àwọn èèyàn ṣiṣẹ́ ẹ̀ mọ́ṣẹ́ tó gbà wọn ká máa mú un lọ mọ́ṣáláṣí òun náà lọ ọ́fíìsì tó gbà fún yóò sì máa sanwó sùn tó bá ti di ending òun kò rẹ̀ lé lọ́wọ́ òun náà fa bàbá lọ́wọ́ mọ́ṣáláṣí lẹ́ẹ̀ márùn lójúmọ́ àwọn oníkẹ̀kẹ́ wà àwọn stroke bàbá kan wọ́n pè ní asaif bàbá yẹn stroke mú mọ́ṣáláṣí tí èmi ti kírun tá n gbẹ́gbẹ́ rẹ̀ yọ̀fẹ̀ tó bí ọdún mẹ́rin tí mo lò mọ́ṣáláṣí yẹn oyè n ò lè má gbé bàbá yẹn wá sí mọ́ṣáláṣí lójúmọ́ pẹ̀lú stroke. rahimahullahu ta'ala rahmatan wasa bàbá náà ti padà wá kú ẹni tí ń gbé wá ní ọmọ Sudan tó sùn bá ti wá parí wọn wá sanwó fún owó tó lé ní fifty thousand naira fifty thousand tí bàbá yìí fi ń dájọ lọ́sọ̀ọ̀sù yìí jàmáà nítorí kíni lè sọ láti lè jama nítorí yànnú jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ma buniyat al-masajid wa ma shuri'at imarat al-masajid illa li salati al-jama'a ẹ jẹ́ apáyọ̀ ọlọ́run gbogbo àwọn ọkùnrin tá à ń kírun lé à ń sẹ́ mọ́ṣáláṣí tá a kọ́ yìí tọ́jẹ́ ilé ọlọ́run ilé ọlọ́run ilé ọlọ́run kò sẹ́nìkan tó fẹ́ kí lè wọ́n tù kò sẹ́nìkan tó fẹ́ kí kọ́mpìnì wọn dahoro ilé ọlọ́ta akọ́lẹ̀ yìí èyí tó ga jù mẹ́ǹkà bà gbogbo ilé tó kù ìbàyí nàlẹ́ masajida lillah ọlọ́run bá ní àwọn mọ́ṣáláṣí ilé ọlọ́ni fala tad'u ma'a Allahi ahada ẹ máa pè mí bẹ́ẹ̀ ẹ máa pẹ̀lú mi bẹ́ẹ̀ o àwa lọ bẹ́ẹ̀ sáfẹ́ kí lè wọ́ daworo sáfẹ́ kí lè wọ́ tu ni ta ló fẹ́ kí kọ́mpìnì òun tú kò sínú wa inú ọlọ́run lè dùn kánkọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ká mọ̀ ọ̀rọ̀kùnrin bẹ́ẹ̀. mọ́sálásí tá a sì kọ́lẹ̀ yìí kìsìbá kan kọ́lẹ̀ pẹ̀lú fashion àbá kọ́lẹ̀ kọ́kàn máa jẹ́ design láàrin ìlú àwọn èèyàn máa ń lọbẹ̀ ni èmi àti ẹ̀nà láàmú lọbẹ̀ nígbà tí wọ́n wá kírun jàmá títọ̀ òun náà wá tí eléyìí náà wá ẹ̀ sọ daworo ni ta ló fẹ́ kí ilé daworo inú òrò ní dùn bá inú ọlọ́run ní dùn ọlọ́run èmi ọlọ́run bá ti yọ̀ǹda mo ti pàṣẹ à ń torí fa a wàyó ti kára fi àsìmọ́ ẹ máa gbé ọkọ̀ mi tóbi mẹ́jọ jojúmọ́ ẹ̀dí iṣẹ́ tó lọ ń bẹ̀ wá jẹ̀mọ́ ọ̀wá ń wá tákàdá káàkiri ọ̀ ń wá owó káàkiri owó tó ọmọbi tó wà owó tó ọmọbi tó wà tí wọ́n ọmọbi tó wà ni wọ́n ọmọbi tíṣẹ́ wà wọ́n ọmọṣẹ́ wọ́n mọ̀ náà dà tí wọ́n ń pẹ̀lú kan wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ọ̀fẹ́ kí lọ́lọ́run dáwọ́rọ́ ni ọlọ́run ọba ní wọ́n yóò kára fi hasmuhu fi ha ha tọ́wọ́ ń bẹ̀ wọn fil masajidi ọlọ́run ọba ní gbogbo ilé mi pátá mo fẹ́ kẹ́ máa dárúkọ mi bẹ̀ muazin ní Allahu akbar Allahu akbar yóò wí délẹ̀ tán àwa jàmáà náà táwa náà lọ kí Allahu akbar Allahu akbar Allahu akbar yusabbihu lahu fiha ọlọ́run bá ní mo fẹ́ kẹ́ tí mo ti subahana láì ń bẹ̀ subahana rọ̀bí al-azim àbí subahana rọ̀bí al-ala fiha nínú àwọn ilé masalasi àwa dadugbo yín ìmáàmù àti muadhinu làdáni nìkan ni wọ́n kírun zuhuri ẹ̀sìn bẹ́ńlẹ̀ kílẹ̀ wá sí láyé gan kílẹ̀ ń sí lọ́wọ́ tó dín in lọ́wọ́ ọlọ́run bá ní yusabbihu lahu fiha wọ́n máa ṣe subhanallah nínú àwọn ilé yẹn biligodun wí wọlé asọ́ọ̀l láàárọ̀ mo fẹ́ máa rí yín bẹ́ẹ̀ nírọ̀lẹ́ mo fẹ́ máa rí yín bẹ́ẹ̀ lálẹ́ mo fẹ́ máa rí yín bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní yusabihu lahu àwọn tí wọ́n máa ṣe subhanallah tí wọ́n sì máa kírun fún ọlọ́wọ́n ọba rijalun ọlọ́run náà àwọn náà lèèyàn pàtàkì tó wà láàrin yín rijalun rijalun kálukú náà ní máa ń pé inú àwọn kálíbà kan làwọn wà kò sínú àwọn kálíbà tó wà tọ́lọ́run recognize tó tó àwọn kálíbà tọ́lọ́run sọ yìí ọlọ́run rìjálùn àwọn èèyàn ni wọ́n àwọn èèyàn pàtàkì wọ́n máa lọ sí mọ́sálásí láàtò lè ihimu tìjára títà rírà ò ní dí wọn lọ́wọ́ wàlá bẹ́ẹ̀hùn ètí wọ́n fẹ́ ta ò ní dí wọn lọ́wọ́ ètí wọ́n fẹ́ rà ò ní dí wọn lọ́wọ́ anzikiri láà kọ́ wá darí wọn kó nbí ìrántí ọlọ́run sẹ́mi pé àwọn ìrántí ọlọ́run mọ́sálásí ni wáyé kọ́ mi sọ̀la kò ní dí wọn lọ́wọ́ ká má lọ lè kírun mọ́sálásí lásìkò suratu nuru aya thirty six sí thirty seven ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́jú al-istidlal níta ń gbọ́yé nínú nínú aya yìí òun náà ni pé ọlọ́run ní ká kọ́lé kọ́lọ̀ ọlọ́run sọ pé ẹni bá kọ́lé fóun òun ọ̀kọ́lé fún lálìjáná ibi tó pàtàkì dé tẹ̀rí ọlọ́run ọba tó lọ́wọ́ ọkọ̀lé fóńtọ̀ òun lálìjáná yìí ṣé ọlọ́run ní kọ́kọ́ kalẹ̀ mt ni kọ́mọ̀sí kankan bẹ̀ kẹ́mọ́dé bẹ̀ ẹ dé mọ́sálásí mi nílùú mi ẹ wà rí eruku ní mọ́sálásí wọn ni à jimá nìkan wọn kí bẹ̀ àwọn aráàlú ń kọ́ àwọn mùsùlùmí dà láàrin ọjà ẹ ra àwọn ìjọba ọlọ́jọ́ mọ́ bọ̀ ẹ ní kírun nínú táwọn fìmà pé dandan ni kí ọkùnrin ọlọ́lẹ̀ kírun masalasi alhuduru ila salati jama'a dalilun ala sidiki imani sahibi wọ́n ní gbogbo ẹni tẹ́ bá rí ti ń wá kírun jama lọ́kùnrin ẹ mà pé imani kan bẹ lára ẹ àmì olùgbàgbọ́ òdodo ni irun irun innaha lakabiratun ọlọ́run bá ní irun náà rọrùn o ẹni wákàtí márùn yẹn ọlọ́run bá ní ó tóbi orí ńlá alàlẹ́ khashin àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run ọba nìkan ni ètóbi lélẹ́rí àwọn yẹn wọ́n mú fúyẹ́ ni àlọ́ lákọ̀ọ́kọ́ àlọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn ẹ̀ márùn lójúmọ́ díútì wa gan-an tọ́lọ̀ ní ká wá ṣe láyé nìyẹn jẹ̀má gbogbo èyí tó kù tá à ń ṣe à ń ṣe kó lè bá ràn wá lọ́wọ́ láti lè kírun ni ìrun ni wọ́n máa di iṣẹ́ rẹ lọ́wọ́ iṣẹ́ rẹ gbọ́dọ̀ di ìrun lọ́wọ́ ọlọ́run bá ní ìnàmá ya'muru masajidallah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń lọlé ọlọ́run tí wọ́n máa ń lọbẹ̀ mani amana billah àwọn tó ní mani ní ọjẹ́ o wal yawmil akhir tí wọ́n sì nígbàgbọ́ pé ìjọ àlìkìyàmọ̀ dé wà á kọ́ bá sọ́lá tí wọ́n sì rojọ́ mọ́sálásí tó ń kírun bẹ́ẹ̀ ya'muru masajidallah i'mar masajidala ìmáa lọlé kúnlé ọlọ́run bá kẹ́kẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹnìkan ò ní máa lọlé ọlọ́run nígbàkigbà lóòrèkóòrè àfẹni tí ó nígbàgbọ́ nu ọlọ́run ẹni tó bá wá mọ́sálásí ìgbàgbọ́ rẹ fúyẹ́ ń kírun lé òsínú àwọn tọ́lọ́run yìí suratu tauba aya eighteen ìkọ́ ọmọdé sọ̀lá àti jama'a fi kọ́ríyàtì ẹ̀sùn mọ́tò mí anabi wa muhammad sassala anabi di oye wa pé gbogbo àdúgbò tí ọba wà àbí ìlú tọba wà tẹ́ ẹ̀ máa gbọ́hùn allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ẹ gbọ́ kéèyàn kókó mẹ́ báràkì àwọn èṣù àtàwọn àlejò náà nù anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ló sì jẹ́ pé tọ́wọ́ fẹ́ gbalé masalasi àdúgbò lọ́kọ̀ọ́kọ́ máa wá kó tó gbalé lónìí máa rojọ́ pé ìmọ̀mọ̀ ẹ̀dá kun tí masalasi tọ́ba jìnnà sí yàn bó lè yóò ṣe ọ̀fẹ́ ralẹ̀ wọ́n ní kọ́ wára rẹ̀ ṣèṣì kan wọ́n làwọn kan polówó lẹ̀ ẹnìkan mò ń lẹ̀ kan ní kọ́ wára rẹ̀ kó o tó lọ ọ́fíìsì bàbá ẹni jẹ́ǹtì tí ó mọ lọ́bẹ̀ ọkọ̀ sọ fún ẹ̀dá kun ibo masalasi wà níbí torí mọ́sálásí gan ni sẹ́ẹ̀rẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma min thalathatin min qaryatin wala badi anabi ni a ah, ní rí àwọn èèyàn mẹ́ta péré ní ìlú kan àbí ní gbèríko kan àbí lágbègbè kan la tuqamu fihim salah àwọn mẹ́ta ti wà ń wọn ò wá gbẹrun dó ń bẹ wọn ò kírun jama illa stahwadha aleihim shaitan àfi kí èso jẹ gàba lérí wọn lóyún ẹ mọ tani èèyàn kó sọ wéṣọ ẹ mọ pé ó ti wà nínú ẹgbà wá pé tí ṣetani bá ti gbọ́ Allahu akbar Allahu akbar yọ sá lọ <laughs> ibi wọn ò bá ti wá sí aláwàkọ aláwàkọ ẹ kí làwọn ètò ọmọ sí mẹ ibẹ̀ wọn ti mọ sí mítìn ìlú tí wọn bá ti ní masalasi ẹ máa wọ olú mose ládàradà ni o anabi ni tí wọn bá fi lè kírun ní jama nílùú kan àfi kí àwọn àlìjànú burúkú kí wọn fi bẹ̀ṣẹ̀ lé wọn máa wá yọ wọn lẹ́nu wọn máa dà wọn láàmú fa aleikum bil jama'a anabi ọdọ wọn yín kẹ máa kírun jama o fa inama ya dhi'bu min al-ghanam al-qasiya anabi nítorí pé adákẹ́ ọ̀dà o.

bọ́ọ̀ bá máa ń lọlé kírun mọ́sálásí ànábì ní ṣètánù ó ṣe kíni àwọn jàǹdùkú ó ní kápá lérí rẹ̀ wọ́n sì mú ọmọlẹ̀ wọ́n máa ní nǹkan da nǹkan dàrú ọlọ́run má jọ̀rọ̀ wọ́n dàrú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa inú táàfì tó mọ̀ pé àní dandan nìrún ànábì sọ àdìsí kan náfúyìlú kamal náfúyìlú kamal sọláàni ànábì ní kò sí irun tó lè kí nínú ilé ó sì kọ́ hápùrá nìtó kọ́ ọmọ kéwú tó kọ́ jẹ́ni ọlọ́run tó tó lè dàbí ètò kí masalasi anabi ni ma sami anida a ẹni bá gbọ́ ìpè ẹ̀rùn ọ̀làmù yujib tí ọ̀wá lọ lè dọ́lọ́wọ́n ọba lọ́hùn masalasi fala salata lahu illa min udhr irun rẹ̀ ò pé náfù ìlú kamali kì í ṣe wala salata lahu pé kò nírun ó nírun àmọ́ ó nírun pẹ̀lú ọṣẹ lónìí ọṣẹ ẹni tó filẹ̀ ọlọ́run balẹ̀ tí ò lọ ọṣẹ ẹni tó lọ ní kó lè kírun ní ilé ìhùn tó lòun ọ̀ lọ àmúnirun ànábì ní irun rẹ̀ pédé fàlásọ̀ látàlàwò náfìlì kàmáà irun rẹ̀ pé àfi tó bá ní excuse tí ẹ̀sìn fara mọ́ téèyàn lè torí ẹ̀jọ̀ kó lé tí òfin ní kírun jama léyìí tá padà máa ṣàlàyé afọ abdullahi ọmọ masoud radiyallahu anhu nínú àwọn tí wọ́n kí olódà nàbì àwọn eléyìí wọ́n yí pààrùn jẹ ní masalasi wọ́n ló ní masarahu an yalqa Allaha muslima ó ní gbogbo yín ẹni bá fẹ́ pàdé ọlọ́run ọba ní mùsùlùmí lóòótọ́ tọ́lọ́run sì ni àgbọ̀dọ̀ kú àfi ká kú sínú islam ó ní fálẹ̀ yọ̀há fi ṣe àlá àwùlá ìṣọ̀làwátì haythu yunada bihin ó ní kẹyà mójútó àwọn àrùn wákàtí márààrún kẹsì má lọlẹ̀ kí níbi tí wọ́n ti ń pè yín pé kẹ wá kí níbo náà ti pè àrùn rárá nínú àwọn mọ́ṣáláṣí ọlọ́run lẹ́wàá rí mùsùlùmí lẹ́nu tí ó wàá kọ́lé yóò lòun lówó lówó náà ni o yọ wá yọ ṣọ́ọ̀bù kan tí ń pè mọ́ṣáláṣí nígbà míì gan-an ó lè fa sóró mọ́ṣáláṣí kọ́ mùsọ́lá ni ibi wọn ti yan náfìlà ni yọ wá àbí kò sí ládùúgbò títí yín yóò ti géètì ẹ̀wọ̀n àtàwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣe kínni mọ́ṣáláṣí kọ̀ masalasi mọ́ṣáláṣí ọ̀yọ̀ ojú ọ̀nà alẹ̀ táwọn ará àtàwọn máa ṣe kínni táwọn máa wá ni wọ́n gbọ́ pé mọ́ṣáláṣí kan bẹ lásìkò ànábì tó pé ẹbí nìkan ní kírun bẹ́ẹ̀ lómi ìwá bẹ́ẹ̀ mùsọ́lánù ibi àti máa yan náfìlà ọkùnrin lè nínú ilé obìnrin náà lè nínú yàrá rẹ̀ tí ó ní bí o ibi tí ti máa yan náfìlà ni. mọ́sálásí níbi tí gbogbo ará àdúgbò wa ẹ yọ géètì ta tẹ ẹrù olè bá wọn bà yín ẹ wà fẹ́ǹsì ara yín mọ́ igun mọ́sálásí ẹ̀yin náà máa jáde lọ́bẹ̀. ẹ bá wá bí bàbá olówó nílẹ̀ yorùbá ẹ máa wá pé security security yóò nítorí pé sẹ́ẹ̀ máa pé ah, èyàn gbọ́dọ̀ máa jáde lágbo márùn àbọ̀ èmi ah, yóò save náà ìwọ́n tó gún Canada tó lọ sí UK láti UK wá sí Nàìjíríà èmi rẹ̀ save mi wọ̀ ta ló sọ mbẹ́. àwọn olówó yẹn wọ́n ti wọ̀ wàrà àwọn àbá gidi sọ fún wọn wọ́n wá ti kà á sí fáàrí mo lè bẹ́ẹ̀ nìkan jò ní mo ní ọmọ ya mílíọ̀nù àti ọmọ ní arákùnrin yìí mo ní ewu lẹ́sẹ̀ bí ó ní mọ́sálásí àwọn mọ́sálásí òwò ẹ yọ ọgbọ́n géètì síta ó ní mọ́sálásí àwọn tí ń kírun pẹ̀lú àwọn fámìlì mi à ah, èyí ò mú ọ kò mú ọ abẹ́lẹ́ wọn aláàkọ́ lọ́hún sànú wa. fàwa idu ọ̀kan nínú ah, àwọn sàhábà abdullahi masoud náà ó ní wọ́n lè kọ́dọ̀rọ̀ ayé tuna wọ́n láwa ti mà nígbà tá nàbí nbẹ̀ láàrin wa wọ́n máa yẹ ta xalifa aniha ẹnìkan wò ní sáláì má wá mọ́sálásí nínú wa ilà munafikun ma'lumun nifaq àfẹni tó jẹ́ pé àwa gan ti mọ̀ pé mọ̀nàfíkì ni àwọn mọ̀nàfíkì wọ̀nyí wá mọ́sálásí wọ́n ìtọ́ ọmọ pẹ̀lẹ́ mùsùlùmí tó ní wá mọ́sálásí mọ́sálásí gan ló já mọ̀ pé mùsùlùmí ni ọ́ Masalasi gan ló já ọ̀yàn mọ̀ pé mùsùlùmí ni ọ́ fawaidu salati li jamaa sẹ́lẹ̀ yìí tá a kà yìí níwọ̀n bá díẹ̀ táwọn afa kà ní tá a fi mọ̀ pé dandan kọkùnrin ọ lọ mọ́sálásí àwa umọ̀ tá a máa rán àwọn abúlé ti pé a ẹ ọlọ́run ṣe ń dandan fún yín ni tẹ̀yìn ọba lọ tábù tọ̀hún náà lọ tábù tìyín náà lọ ilé ọlọ́run bá ti pààyàn iná ọlọ́run ní dùn ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀ máa gba táwa tá a jọkùnrin gbogbo tí ó bá dí wa lọ́wọ́ tá a fi mọ̀ pé ká lè kírun mọ́ṣáláṣí dandan ni fún wa kọ̀ wá sí ntọ́lọ́wọ́n bá ní àṣẹ tí ò láǹfààní wọ́n mi fọwọ́ yìí ní sọlá àti jàmáà àwọn àǹfààní wọn nínú àwọn àǹfààní téèyàn máa rí tí máa ń lọ lè kírun jàmáà èyí ni ọkùnrin o sẹ́rí ọlọ́run kí àwọn obìnrin púpọ̀ ní padà wá sàlàyé ọ̀rọ̀ tiwọn sẹ́rí irun tiwa táwọn kí mọ́sálásí dandan o lo lo òun lọ́lọ́lájú ti won inú yàrá ti won lo lo laju en padà mọ̀ wá sala sàlàyé ni pẹ̀lú adillatun minal kitabi wa sunnah nínú afani tí ẹni tin ń kírun mọ́sálásí ọ̀jẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé sọláàtù jama'a ẹni to lo lè kírun jama'a tafudulu sọláàtù alfazi bi 27 wa daraja. á fún ní twenty seven ẹni tó kẹrin nulẹ̀ wọ́n gba ẹyọ kan one thousand àti twenty seven thousand bákan náà méjèèjì eléyìí dé ọjọ́ mà pé nǹkan ń bọ́ fún ọ wọ́n bá kírun tán kádà ọ̀mùtí gan náà ọ̀mùtí gan ó ní tán bá kírun tán òun náà kí tóun ó ní ìbẹ̀rẹ̀ kí ni Allahu Akbar wallahi ó ní bẹ̀rẹ̀ àṣetáni ẹ kà máa ń ta sí àlétí náà ni ó ní bàbá kírun tán ẹ wà á kí tèmi ó ní bẹ̀rẹ̀ àṣetáni wàláhì sọdà kankan wọ́n wọ́n kàdó òpùrọ́ ni o àmì ìtọ́sọ ni òdodo lọ lọmọ sọ alọrẹ àṣetáni ẹni tó ṣètáni ti ń dà láàmú ní òòrì one thousand lẹ tí wọ́n kó twenty seven thousand lẹ̀ tí wọ́n wà ní one thousand ní lòun fẹ́ ní láyé o ẹ wo ti ń bọ́ fún ọ ní dojoojúmọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé anabiwa muhammad sallam anabi tó bá dijọ́ alikiyama anabi ni ọlọ́run gbé wa dìde sí adédọ̀lù mahasar adédọ̀lù mahasar yẹn òun náà ni ilẹ̀ kan tó tẹ́ pẹrẹsẹ tó fẹ̀ tó funfun báláwo ó funfun ju yẹpẹ ẹ ẹ mo la ń pe okun àtọ̀sà ẹ̀yìn ó funfun jùlọ yóò funfun báláwo ànábì ni kò ní sẹ́ni kan tí ó pèdí kò ní sẹ́ni kan tí ó bọ̀ tá à ní rí ń bẹ̀ nínú gbogbo tọ́lọ̀ dá ìbẹ̀rẹ̀ ọlọ́run ju àdìdẹ sí níjọ́ yìí ọlọ́run wa sún ọ̀rùn mọ́ wa ọlọ́run wa ní káwọn kan wà lábẹ́ bòjì tí ò ní tẹ́ǹtì ọ̀tọ̀mátìkì bòjì ni ẹ̀ ní rí kankan bẹ̀ ọlọ́run máa sa àwọn nǹkan síbẹ̀ nínú àwọn tọ́lá wọn sàṣìbẹ̀ ìjọ náà anábì ní sábà àtọ̀ àwọn méje yuzilluhumullahu bi zillihi ọlọ́run fi wọn sábẹ́ bòjì yawma la zilla illa zilluhu níjọ́ tí ò ní sí bòjì kankan lẹ́yìn bòjì ọlọ́run anabi wọn ka wọn nígbà tá anabi wọn ka wọn anabi ni warajulun qalbuhu mu'allaqun bil masajid fil masajid anabi ni arákùnrin kan tó jẹ́ pé ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ó so mọ́ masalasi de pé bí kò sáà máa lọ masalasi ní gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan yóò sáà máa wù ní wọ́n ti tún pè rún a ilé ọlọ́run ní máa mùsùlùmí tó bá ní kẹ́nìkan kan wá ń sìn pétọ́ àwọn òkú wa lọ lé Buhari lọ́la ẹ̀rí pa àníyàn sùn mọ́júmọ́ láàmà pé a Allah akbar a dé aṣọ rọ̀kì lọ́la àwọn ní ó dé Buhari àbá Buhari tàn tọrọ àlàáfíà fún Allah akbar kátà pé ọlọ́run ọba tó dá gbogbo nǹkan wa anna al-masajida lillah àyà ń ti tó fún yà ilé ọlọ́run anabi wa ni àwọn tó kàn wọn so mọ́ mọ́sálásí àwọn tó kàn wọn so mọ́ bẹ́ẹ̀ á sà wọn á dà wọn sábẹ́ bòjì nítorí pé ọkàn yẹn ò ní so mọ́ àbíkọ́ máa kírun jàmbá àwọn kan wá bí anabi wa Muhammad sallallahu wọ́n láàyè ìwọ lọ́lọ́run bá kórìíra jù ibo lọ́lọ́run bá bínú sí jùlọ àyè ìwọ lọ́lọ́run fẹ́ràn jùlọ anabi ni la adiri ata asa ala jibiril anabi lè mi ọmọ o ó dìgbà tí mo bá bí jibiril jibiril làáfà nàbì kẹ́nìkan ọmọ sọ pé òun láàfà òun òṣètò làáfà rẹ̀ òun láàfà bò anabi ń láàfà jìbìrìlù wá dé ànábì ní ibo ló burú jù lérí ilẹ̀ ibo ló dájú jìbìrìlù ní láàdìrí ata àti àlàlá èmi ọmọ owó dìgbà tí bá bí ọlọ́n jìbìrìlù ọmọ kò mọ gbogbo nǹkan ànábì náà mọ gbogbo nǹkan wọ́n wá sísan bọ̀dù wọ́n wá ní alájí awòra o alájí atẹ̀yẹ̀pẹ̀ èèyàn sì sẹ́nu ṣé gbogbo ń ta bá gbé wá ọmọ kò wá síjọ́ tí nẹ́tíwọ̀pù efeeli kò sí pé nẹ́tíwọ̀pù ọ̀dà lónìí kò sí yóò di kankan wí. ọlọ́mọ sọ wa lè rí ibú jàmá yóò mọ̀ wá dá wà náà lẹ́sìn ìgbésí ayé àwọn èèyàn àwọn èèyàn ní sinmi mọ́ látara tó bá gbó lẹ́nu ẹ̀. Jibril wá bí ọlọ́run ọlọ́run bá ní kó sọ fún Ànábì pé ahabul biladi ilallahi masajiduha. ibi ọlọ́run fẹ́ràn jùlọ ayé téèyàn máa ń jókòó ń bẹ̀ téèyàn máa wò sallallahu alaihi wasallam mọ́sáàsì làwọn máa ń pẹ́ débẹ̀ ẹ̀rí wọ́n ti kírun dídájì yọmọ wa wọ́ bọ̀ nígbà tí wọ́n ń tì í. salamu alaykum wa rahmatulah salamu alaykum wa rahmatulah gbúgbúrú o ti tún sálọ. ọlọ́ni báyìí dá farakta fansọ́bẹ̀ ọlọ́ni bẹ́ẹ̀ bá kírun tán ẹ farabalẹ̀ wa ila rabbika ẹ ní bùkátà ẹ béèrè tẹ̀ ń fẹ́ lọ́wọ́ lọ tó jẹ́ pé ànábì yẹn kanjú kó masalasi yóò ṣe àsìkárò lásùbà yóò ṣe lẹ́yìn alásàrì ẹ má jẹ́ àkanjú kó masalasi mọ́ lóògùn tá a bá wà mẹ́wọ̀n wọ́n ní lóògùn tá a bá wà masalasi tá à ń retí irun mi àbá wà ń bẹ̀ lánìyàn ìbáadà gbígbà tá à ń kẹrun náà ọlọ́run mọ̀sọ̀ alọ́ta masalasi o níjọ́ àlèkè àmọ́ ọlọ́mọsá fàwọn náà sínú àwọn tó wà lábẹ́ ìbòjì ọlọ́run ẹni tí èmi rẹ̀ wá so mọ́ masalasi ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì yìí máa wù kó sábà wà masalasi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó máa yanjú ní masalasi wọn tó máa yanjú ẹ̀ tó bá lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ tó bá bí àbùkátà tó yóò tó padà sí masalasi wọ́n nígbà tí ọ̀rẹ́ ànábì wa Muhammad sasala àárẹ̀ ọlọ́jọ́ èyí tó padà wà kú sínú ẹ̀ wọ́n ní jọ sátọ̀dẹ̀ àárẹ̀ yìí lágbà ànábì ò lè gbápá ànábì ò lè gbẹ́sẹ̀ ànábì dìde kọ́ ọmọ fajalasa bó ṣe dìde báyìí ànábì bá jókòó lẹ̀ bó jókòó fa ogun mi yà àlẹ́ yìí dáwọ́dá ìgbà tí yẹn dákú wọ́n sáré pé kọ́ sọ̀rọ̀ nígbà táwọn abẹ́tẹ̀ yájú sínú báyìí anábì ni asọ́lù náà sí wọ́n ti kírun mọ́sálásí la ilaha illallah wọ́n ni wọ́n ti kírun anábì tún dìde padà dábàá tún jókòó anábì ah, ni ipa mi ò gbé àti rìn kọ̀rọ̀ mi lọ́rùn múru ababakiri fali yusalli bin nas ẹ sọ fún abubakiri ẹni kó kírun fáwọn yẹn allahu akbar ọlọ́wọ́n fún ọlọ́láfíà wọ́n wá ń kírun wọ́n wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ó yẹ kó furasí rẹ̀ pé nǹkan ti bàjẹ́ lára ọlọ́mọsá sọ níbẹ̀ ó jí lásùbà ó sì gbọ́ ohun allahu akbar allahu akbar ó sì tún yí sọ borí padà ó sì gbọ́ ó yẹ kó furasí rẹ̀ ó yẹ kó máa bára rẹ̀ bẹ́ lọ́hùn ẹni tààrà sí gbogbo ayé òní ń dìde ní fìdí jalè nítorí àtìlọ́lẹ̀ kírun masalasi nígbà wàá dijọ́ mande náà pé mande lànà bí padà kú gẹ́gẹ́ bí yìí tọ́fẹsẹ̀ múlẹ̀ nọ́ọ̀rọ̀ àwọn afa wàá di ànábì ọ̀rọ̀ ara gbéná nígbà wàá di àsìkò àṣẹr wọn ni àtẹ̀gùn àlàáfíà ọ̀fẹ́ sí wọn díẹ̀ ara wọn wá yá díẹ̀ ànábì wa ni a ah, mo sì lè nàró báyìí nǹkan lè rìn dáadáa ni àmọ́ ó dọ̀ Abbas ẹ bá ń pe aliwa àti abbas ẹ bá ń pe wọn wá àwọn méjèèjì wá dé anabi ẹ̀hìnmẹ́lá ní ilal masjid ẹ fọwọ́ kọ́ mi nso ní masalasi ẹ fọwọ́ kọ́ mi lọ́tún àtòsí kí n máa lọ masalasi anabi wa kírun asr ó wá kírun jama lẹ́yìn magiribi jọ́nà lànàbí jáde láyé wọ́n níbi tá ànábì lọ́gbẹ̀ tẹ́mi fi bọ́ masalasi wọ́n bá wá kú sínú ilé bí o ti ń ṣàdúrà kí ló sọ fọlọ́ ọwọ́ travel oníṣẹ́ ọba dé lọ́wọ́ akẹ́rùn mọ́tò ọ̀wá dé má ẹ báwọn kan náà wọ́n kó ńlá ń bẹ́ lọ́sẹ̀ tọ́lọ́ wọ́n wọ mọ́tò bọ́ọ̀sì eighteen passengers màláìka kú sì ti dúró lálágbó lédè wọn ẹ̀yọ́ màyà mi nídò wọn sọ fún ọgbẹ́ mi rẹ̀ ọ̀pọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ́mọ́sá ìsànù wa nígbà tó dé pa anábì kú lérí irun ni kẹ́nì kanu ṣéwù kan àbí wàlíì kan kọ́mọ̀ pé àwọn ti dárun dúró gbogbo ẹni tó bá ṣẹ̀sìn débi pé òun kírun mọ́ àṣetáni ní pàpẹ́ kọ́ fún un kò sẹ́ni tó tó ànábì sàlá ànábì wa kírun kú ni ẹgbẹ́jọ́ ni wà á bẹ̀rẹ̀ ọ̀bá káàtá yá ti àkàlẹ̀ ẹ̀kìn ẹ máa sin lọ́ọ̀ni títí tí ẹ fi wùsùn tẹ́ fi mọ àmọ̀dájọ́ ọlọ́run tẹ́bá ti wá mọ̀ màdájọ́ ọlọ́run tán fàlàsọ̀là kò sí irun mọ́ngbà eléyìí náà lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà débi ìbàjẹ́ ká máa ń ṣèyàwó lọ́wọ́ ká máa kó ma kásìkò ní ó tó ká máa pé á kí papọ̀ kí papọ̀ báwo ọwọ́ ìlú lil musallin ọlọ́run ní àyè kan bẹ nínú ná àwọn akírun nìkan ládàá bẹ́ẹ̀ àwọn akírun ládàá síbẹ̀ wẹ́ẹ́lù sì ni ó kọ rẹ̀ nínú náà ni alẹ́dín náà wọ́n ń sọ láti ń sáwùn òun náà làwọn tí wọ́n ń lọ́rùn la láì ní rísìn tẹ̀sìn faramọ́ ò láwùjáre ọkàn dì ilé rùn nítorí sí lọ́wọ́ sọ pàtàkì wọ́n ń ṣe because kó lè bá a ṣèrún rọrùn fún ọ ni kì í ṣe pé láti lè bá a fi dìlé irun. min fawaid salati aljamaa nínú àwọn àǹfààní irun jamaa tẹkifẹrẹ zonob wọn ni gbogbo wa náà la di ẹrú ẹsẹ kò sẹ́nìkan tí ì sẹ́lọ̀ bó o bá ṣe kaba ìrì ọmọ ṣe sọ̀ka ìrì bó o ṣe ńlá ọmọ ṣe kékeré bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ tí ì sẹ́lẹ́sẹ̀ kò sí kéèyàn sọ pé òun ìṣẹ̀lẹ́sẹ̀ gan ẹ̀sẹ̀ ni. ìpè bó o bá ń darò má mọ́ bó o bá ń rò tí sèǹtàn bá gbé wa máa ṣàwùsùn bẹ́ẹ̀ láàmì sèǹtàn rọ̀jì ànábì tán ti fi ríjìn ó lóun ò lè má ṣàṣà fún la ọgọ́rùn-ún lójoojúmọ́ kí wọ́n ti ẹ jẹ̀mọ́ nínú tí máa ń ṣàforíjì fún yàn téèyàn ti fi ní kú ẹrù ẹ̀ṣẹ̀ dọ́dọ̀ ọlọ́run ní kéèyàn máa kẹrùn jama anabi ni máa ń tàwa dọ́ àní sọ́lá ẹni bá sàlùwàlá dáadáa fún òrùn jama fáàsì bágàlì òdó à gbogbo ibi táyẹ kómi bọ̀ ibi táyẹ kómi ọwọ́ ọ̀fọ̀ mi síbẹ̀ fún mamasa ilá sọ́lá àti maktuba ọwọ́ arìn lọ síbi irun ọ̀ràn yàn orin masa ibo la arìn lọ jama orin wọn ni wàlẹ́ masa ọwọ́ arìn fasọ́láha máa nà ọwọ́ alọ́ lè kírun pẹ̀lú àwọn èèyàn awo ma alijamaa nínú ẹgbàá wa mi ọlọlẹ kírun pẹ̀lú jama awo fil masjid abọlọlẹ kírun masalasi gafara allahu lawu dunubahu Ọlọ́run ó máa pèsè rẹ bí bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ akhrajahu muslim ó wà nínú sahih muslim hadisi two thirty two ẹ̀yin ma yá mi wa masalasi ẹ̀yin obìnrin ẹ má o àá sì ń bọ̀ o ẹ̀yin náà ń kẹ́kọ̀ọ́ ẹ má pè é lẹ́kítọ̀ àwọn ọkùnrin tèmi o ẹ̀kọ́ tí yín tẹ̀ ń kọ́ ni pé ẹ lè jíṣẹ́ fáwọn abúlé àtàwọn ọmọkùnrin tán ti ṣe kínní tán ti dàgbà. ànábì ní tẹ bá wà ní mọ́sálásí tẹ kírun abẹ́ ń kírun lọ́wọ́ ni ìmáàmù wa ní ghayril maghdubi alayhim wala ddallin kíláwì àmín alimẹ́rin wa ma wá faka ta aminu hu ta aminu almalaika gufira lahu ma ta kọ́dama mi zambi sallallahu alaihi wa sallam anabi ni àwọn malaika náà ń bẹ ní sáfù pẹ̀lú yín ẹni tí àmì tiẹ̀ tó bá ṣe déédéé ìgbà tí malaika náà pé àmì náà tí àmì rẹ̀ àti àmì àwọn malaika bá pàdé papọ̀ tó lọ papọ̀ lẹ́ẹ̀kan náà gufira lahu ma ta kọ́dama mi zambi gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké ti ṣẹ̀ láti ìgbà tó ti bàlágà ọlọ́run ṣe àkóónú fáìlì ṣé inú yàrá ló ti máa ṣe àmì pẹ̀lú ìbílísù bẹ́ẹ̀ bá ti kẹ́nu jama ìbílísù lọ́fà alẹ̀ anabi ọ̀rẹ́ nìkan ní jama anabi ní lágbájá wàá kẹ́nu jama àárín wọ́n ló sùn ní anabi ní wàkàtí bá a la ṣàyítánú fi ó tẹ̀lé anabi ní èṣù lọ́tọ̀ sí létí lójú ọgbádùn ọ̀run gan ẹni tó wá wà lójú ayé tó wọ̀ sùn tí ò wá wá sẹ́yìn pé èṣù mú un gbọ́nlẹ̀ ni ọlọ́mọdé àríjà èso nínú àwọn àǹfààní mahawu ismi sahibiha min almunafikin wa min sijillati ashabillah tẹ́yìn bá ti lọ lè kírun jama masalasi wọn ni ọlọ́run bá ha ọkọ yẹn kó nu àwọn munafiki ọlọ́run sì ha ọkọ yẹn kó nu àwọn tí ó wọ ọ̀dá lọ́rùn. anabi ni ma salla lillahi arba'ina yawman fi jama'a ẹni bá gbìyànjú tó bá kírun jama fún ogójì ọjọ́ yudiri kulita kibira tali wula isi n ba Allahu akbar ọlákọ̀ọ́kọ́ yẹn kutibati lahu bara atani bara atun mina naari wa bara atun mina nifa ọlọ́wọ́n ọba kọ́ lẹ̀ fún pé ẹni yìí ti bọ́ pápọ́sẹ̀ kó nu mọ̀náfìkì ó sì ti bọ́ pápọ́sẹ̀ kó nu náà lọ. rawahu Tirmidhi wa sahahahu al-Albani rahimahullahu ta'ala rahmatan wasi'a ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa wọ́n ní Sa'id ibn Musayyib Sa'id ibn al-Musayyib àgbà àwọn tàbíìn àwọn ọ̀rá nàbí àmọ́ wọ́n rà àwọn sàhábà wọ́n rí àwọn Abubakar Umar Usman wọ́n ní ó lò fifty years nínú ó rí fifty years kà nínú ayé ẹ̀ ẹ̀yọ́ màá yá àbísẹ́ ń fifty years kà nínú ọjọ́ ayé ẹ̀ ipe Allahu Akbar tí wọ́n máa fi ń gbẹ̀rún dòní wọn ò ṣe ba ní lérí mọ́sálásí ni wọ́n ti máa ń ṣe ba ọ̀kan náà àwọn sálàfù ó ní máa fatati ni sọláàtúlẹ̀ jama ilà yawma wahid yawmu lẹ́bi aliyawmu lẹ́bi máa tati fi umme ọ̀kan náà àwọn sálàfù ó ní láti gbà tí òun ti gbájú ma anabi Allahu alam oyó bá anabi bẹ́ẹ̀ kọ́ bá anabi Allahu alam ó láti gbà tí òun ti kírun jama tóun ti bàlágà tóun ti kírun jama. jama òun ò mí sí jàmá rí àfijọ́ kan òun náà níjọ́ tí ìyá òun kú táwọn gbé lọ tẹ́ níjọ́ nìkan lòun bá wọn lérí irun àmọ́jọ́ tóun ti bẹ̀rẹ̀ sí kírun ọlọ́run àdúpẹ́ o èyí tá ń gbọ́ yìí ọlọ́mọṣẹ́ àjọ sèmi tí ń sọ ọlọ́run jọ sèmi láǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ náà ọlọ́mọṣẹ́ àjọ sẹ́yìn náà láǹfààní ọlọ́run agbára ọlọ́run ọ̀rọ̀ kọjá pé àwọn bàbá ń dá àlejò lọ́hùn lókè sẹ́yìn gbogbo àwọn èèyàn pé nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá kì í ṣe kó sùn lọ o yìí ń dáwọn yẹn lóhùn lóòótọ́ ni o kọ́dà àfọ̀ ni ẹ̀yọ́ mọ́lẹ́gẹ́ o ẹ máa gẹ́rùn nso ibo lẹ́yìn lọ sẹ́yìn ọ̀fẹ́ tí àwọn sàbí àwọn sàábà àtàwọn tàbí ń ni àwọn àlùfáà wa wọ́n ní àdìsí àwọn jama'atu tabliki wọ́n máa ń si àdìsí wọ́n máa ń si gbọ́ ọ wà nínú àwọn àdìsí wọ́n máa ń kóòtù fún forty days tí ó wàá fi ìyàwó àtọmọlẹ nítorí pé òun fẹ́ bá tẹkibiratul ula fún ogójì ọjọ́ yóò wá kó lé fógójì ọjọ́ èmi wá ń ṣàlàyé fún ọmọ ìyá láti sin lọ wípé àṣìṣe ńlá ni ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu qu anfusakum ọlọ́run bá sọ̀rọ̀ látòkè sámà ọlọ́run bá ní ẹ mójútó ra yín wá ahlikum ẹ mójútó àwọn ìyàwó yín àtọ́mọ yín náírà ká má wọ̀ náà ẹni tọ́lọ̀ ní kó mójútó ṣàǹgbọ́lọ̀ ń gbé sẹ́fún ìtọ́lọ̀ ń gbé fún kí ni wọ́n pè ọ̀ràn yẹn sórí kọ́má mẹ́sì tẹ̀kíbẹ́pìlẹ̀ ráàmù lógójì ọjọ́ òun súnà ni kì sọ̀ràn yẹn wàlá yòókọ́ dàmù mùsùlùmí ala al-fard ala gbọ́dọ̀ tí ọ̀ràn náfìlà àgbọ̀dọ̀ tí sókè ọ̀ràn yẹn àgbà tí kéwù ọ̀bá ti yé yóò ní àwọn gbóòrò àwọn sàábà ń bẹ́ o àwọn ọmọ rẹ̀ kọ́ ta làwọn gbóòrò nulẹ̀ ní tí wọ́n sọ àdìsí sí fún kò sí kan tó gbọ́ yé wọ́n jí wọ́n tàn o ẹni yóò bá jí sí ọlọ́nkọ́ lọ ilé gan fún rẹ̀ odidi sẹ́ni ọlọ́run lọ́wọ́ bí ọjọ́ lè kí a mọ̀ òun ó bí ọ nípa ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ ànábì lọ́lọ́run ó bí ọ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyati tẹ́nìkan wa mú àdìsí yẹn tó wà pé òun fẹ́ ṣe practical àdìsí òun lọ sí Ògbómọ̀ṣọ́ àmọ́ àwọn wa káàkiri yóò tún pa fóònù wọ́n ní ìyàwó rẹ̀ ó ní malaria a ní ọlọ́run mójútó nígbà tí ò sí fóònù gan ìwà àwọn yẹn ń sayé kọ́ máa ń sayé ẹni ká máa tọ́jú ẹ̀ èyí tó ń ṣe yìí èyí tó ń ṣe tó yìí tó filẹ̀ ọlọmọsọwọ́nù ọlọgbàrọ ọlọ́wọ́n ba àmọ́ tó yẹn bá gbìyànjú láti bá tẹkibiratul iram òyìnbó àti pé yẹn sọ ọ́ di àkídà mi ládùúgbò rẹ nínú ilé kí ó wa nílùú tẹ́ wa ọlọ́run wa ṣàánú rẹ ọwọ́ bá tẹkibiratul iram Allahu akbar fún forty days ọlọ́run yóò kọ̀ rẹ kó náà àwọn tí wọ́n wọ̀ náà ọlọ́run yóò kọ̀ rẹ náà àwọn mọ̀nàfíkì tó e-, èèyàn ní máa ṣe bẹ́ẹ̀ àfikún jẹ́ ni tí ẹ̀sìn ti dùn la tí ọkàn rẹ̀ sì so mọ́ masalasi ọkàn náà àwọn sheikh wa sheikh nabil al-Iwadi abidjan allahu ta'ala wa sadada iná wọn alfa wa wọn ní níjọ́ kan àwọn fẹ́ lọ lè kírun masjid kan àwọn wá rí ọ̀dọ́ kan ọkàn sáré páàkì mọ́tò rẹ̀ báyìí lọ́ba wọlé mo sì wọ masalasi wọ masalasi síwájú àwọn lọ́ba fẹ́rí kalẹ̀ nínú masalasi sọ pé àkọ́kọ́ yẹn náfìlà náà ni kì í ṣe pé eré lákọ̀ fi kalẹ̀ nígbà wàá fẹ́rẹ́ kalẹ̀ tán ó sì wàá ṣe náfì àwọn wá kírun àṣùbà bàtà àwọn wá kírun tán àwọn wá pè é pé kí ni ọlọ́run ṣe fún ọ torí tọ́lọ́run bá sọ̀rọ̀ fún yàn lèyìn máa ń fèrè kalẹ̀ àbí tí ọlọ́run bá kún yàn ní aburú ńlá kan ọ wà fèrè kalẹ̀ kọ́dà ò lè má lálẹ́ wàlà. àbáyé wa ni àwọn fẹ́ béèrè pé kíní kan ló ṣe tó fi fèrè kalẹ̀ bóyá ọlọ́run gba burú kan kó fún àbí kọ́jẹ́ pé ọlọ́run fún lórí kan àwọn wa bí làwọn ní kí ló ṣe tó fi fèrè kalẹ̀ ó ní wàláì ó ní hadisi tí àwọn kà nínú class ipe anabi ni ẹni tí ọba kírun fún forty days tí ó sì bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ ọlọ́run yóò kọ ẹ̀kú nínú àwọn tí ó wọ̀ ná àtàwọn mọ̀nàfíkì ó lóun ti wá ń gbìyànjú ẹ̀ pé òun náà ṣe gbìyànjú ẹ̀ ó ní ànálọ́wọ́ pé thirty nine days ọwọ́ àti òun ṣe náfìlà lóru ìgbà tí òun ó jí òun gbọ́ tí wọ́n ti na ìmáàmù mọ́sálásí àwọn aládùúgbò àwọn ó ti mú fati àbọ̀nu. alhamdulilayi rabbil alamin. Ah! <laughs> subhanallah bó láwọn á ṣe báyìí ó lóun sì mọ̀ pé àwọn mọ́sálásí máa ń fèrè síra wọn bí ìṣẹ́jú mẹ́ta mẹ́rin òun dé mọ́sálásí aláhu akubar aláhu akubar aṣẹ́dọ̀ aláhu akubar ah! òun tún bẹ́lẹ̀ ó bá tún gbé mọ́tò rẹ̀ nígbà tó láwọn bá ń sàánú ẹ̀ mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹrin lọ́ba bá ti gbogbo ẹ dákẹ́ tí ìmọ̀mọ́ ti ṣe kíni tí ìmọ̀mọ́ ti dé ó ní tọ́fà tó òun fi fi kan lẹ́nu òun fi dúpẹ́ fọlọ́n pé a òun dúpẹ́ láyé tòun yìí òun kí ìrun pẹ̀lú tẹkibirátì rẹ̀ ráàmù fún fọ́ọ̀tì dèjì ó sì lọ jáde o eléyìí lọ jáde o àwọn náà ta kó ńlá mẹ́ta wá bí ibola wá ń ya kẹ́nìkan wá pé àfikọ́ túláàsì ní kò sátẹ̀láwọ̀ adé pé ìjọ lẹ́ pèpè sí òkè sẹ́sì lẹ́nu sígi ni lẹ́ ń pèpè sí tí ìmá pèpè sẹ́sì èèyàn ní sọ pé kẹ́nìkan fẹ̀sìn lẹ̀ ọkà lọ bí ẹ̀sìn mi tọ́wọ́ mọ̀ pé nǹkan kan náà ní lẹ́jọ́ ń ṣe abẹ́lẹ́ nǹkan lọ́mọ sábà darí wọn wálé lọ́mọ àfi wọn mọ̀nà ọmọ ìyá dáadáa ni wọn wọn kàn gba gba kí wọn pè àwọn táwọn gba kí ni wọn wé àbí náà gba wọn wé èyí ò sì lè mọ̀ pé wọn wèlé àbíkèsè wọ wẹ̀ pẹ́ tó bá ń kéwú kéwú làwọn sàhábà ń ké wọn máa ma pé kéwú bó ló ti jẹ kéwú gan wọn pè nù nímálẹ téèyàn máa fi mọ tààtò èyàn sì ní kékeré kúkè kéwú bídíà kéwú sì kéwú súnà ni súnà ni mo lójútu kéwú bídíà lójútu nítorí wọn máa ṣe ń ta àti ń sọ ẹ nípadà lójútu ẹ mọ pé àyè kí ló wá ń sọ báyìí ń sè kí ló ń wí lóní ah, kí ló fẹ́ ká ṣe báyìí ọlọmọṣẹ ìfẹ́ wọn máa nà ó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mo débi tá a wí sahibuha fi zimmatillahi khasatan fi salati al-fajr gbẹ̀ndé máa ń kẹrùn jama kò ní ìdíkọ́ bẹ̀rù ọ̀tá mọ́ àgbélé pọ̀tà ti wà ńlẹ̀ àṣàṣì ò ní mú mọ́ ni wọ́n perí ẹ̀ àwọn àlùjànnú ò ní wá wọ́n bá ti dé síríìtì rẹ̀ wọ́n ti padà ìfẹ ah àwọn èdè bí o alákùnrin ọ̀rẹ́ ọlọ́ọ̀ni tọ́lọ́rẹ́ ọlọ́ọ̀ni máa ń lọlé ọlọ́ọ̀ wọ́n ni ẹni máa ń kírun jama ọ wà nínú ààbò ọlọ́run ànábì ni máa ń sọ́dọ̀ lè fàjìlá fi jama à ẹni máa ń kírun wọn àṣùbà ní jama à fọwọ́ fi zimatila onítọ̀hún ó ti wà nínú ààbò ọlọ́run tí ló fi sùn kò sí ní fẹ́ fi ṣe yọ́ọ́ máa gbé yọ́ọ́ máa gbé lẹ́nu inú jama ọwọ́ ni wọ́n fẹ́ kó nǹkan jọ wọ́n fẹ́ máa kó kọ ẹnìkan tí ń lè kírun jama láburú yọ́ọ́ dàlẹ́ ọ̀lẹ́rì àwọn afáwa náà kọ́ wa ní kéwù gidi kéwú gidi náà kọ kéwú kéwú méjìlá ké adekọ ké kan tẹ́lẹ̀ òdi tira àti wá sí ojú tira àwọn afáwà yìí fẹsẹ̀ ń kọ wa ní ntọ́wànú tira ni wọ́n fi pírátíkà rẹ̀ hàn wá gbogbo àwọn màṣá ìkùwà àwọn afáwà pátá sheikh ibn baz sheikh othemin àti sheikh alalbani àti gbogbo àwọn màṣá ìkùwà bọ̀zán tẹ́ bá fẹ́ rí wọn àtìkù tẹ́ bá fẹ́ rí wọn wọ́n ní wọ́n wà lọ́dọ̀ mínísítà wọ́n ní àwọn lálejò àwọn ọ̀gá àwọn sọ́jà wá bá wọn wọ́n láwọn níbi mẹ́ lọ́dọ̀ wọn wọ́n ní eh, àwọn àmírù kan wọ́n náà sì fẹ́ bá bàbá sọ̀rọ̀ àsìkò owó lọ́wàá lọ́wàá sí fi wákìtì sọ̀la torí kò sí tó lè máa sí lọ́wọ́ tó bá ti dàsìkò ọ̀run wọ́n bọ̀ọ́lẹ̀ ọba tí wọ́n sálámà tán sàṣìkárù tán lọ́ba lọ́lẹ̀ bá wọn pé bàbá wọn fẹ́ béèrè béèrè báyìí ẹlòmíràn sì ní béèrè béèrè wàhálà kan ti dé ni ẹ dákun ẹ bá yanjú ẹ nítorí pé kò sí iná lè máa ṣe lọ́wọ́ tásìkò nígbà tí tó wọ́n wà available mọ́ṣáláṣí ní tí wọ́n ń pè ní wàlíì ọlọ́run wàlíì ọlọ́run yìí kì í sọ mọ́ṣáláṣí délé ilé e, àrímálọ wọ́n ní ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run ọmọ kékeré ni kò jọ ọmọ ọdún márùn-ún mẹ́fà lọ àfa àwọn ní kíláàsì ọwọ́ kan wọn ládìsí ọmọ yẹn látìgbà yẹn ní tí wọ́n ń kírun fájìrì pẹ̀lú bàbá yìí torí pé àwọn ọmọ wa tá nǹkan kéwu wọn nílò akáyè o ẹjẹ àwọn ọkọ wọn ní nǹkan gidi o tó má ti gbọ́ àwọn ọmọ lónìí o torí àwọn oníbùkátà kan ọmọ yìí ẹ máa ń bá bàbá rẹ lọ sí masjid òun ní ọkọjú bàbá yìí ọmọdún mẹ́rin mẹ́fà méje abo uzina lè sọlá wọn ti gbẹrun ọmọ lárúbáwá ni wọn jọ máa ń lọ ọ̀nà lè kírun àṣùbà ẹ̀mí tiẹ̀ ni pé mọ́tò òun ní dànù accident òun ní sẹ́wọ̀n lónìí wàhálà òun ní báwọn torí ànábìtì ní ẹni máa ń kírun jama ọlọ́wọ́n dàbò ọwọ́ adé kíláàsì láàárọ̀ ọjọ́ yẹn wọ́n ní gbọ́dọ̀ lè ṣèkínní kan ọ̀sà pẹ̀ kó tó wọ kíláàsì tíṣà yẹn bá ní ọ̀ sì jẹ gbalẹ̀ ọ̀ jẹ gbalẹ̀ kò bó kò yẹ ọ̀ jẹlẹ̀ ya ustaz wallahi ana fi zimatillah wallahi ana fi zimatillah igbe ah, àbáwọ̀ wí kí ó ní mo ní àdàbìsí mọ̀tìlá mo wà nínú àyè àbú ọlọ́run balẹ̀ ni àbúrò mi sèmi lé lẹ́nu yìí o. àdà kàlámù rasulillahi sallallahu alayhi wa sallam anabi lọ sọ bẹ́ẹ̀ o sẹ́rígbà tí títà gbọ́ pé anabi sọ bẹ́ẹ̀ o níbo ló ṣe wí ọlọ́run anabi ni man salla al fi jama'atin fa huwa fi zimmatillah ẹni bá kírun jama ó kírun jama ó kírun àṣùbà ní jama ọlọ́run dá àbòbò tí ló fi sùn wàhálà ò ní bà sẹ́gbà tí tíjà ń gbọ́ pé ànábì lọ sọ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ sì wálẹ̀ ó ní sadaqa rasulullahi sallallahu alaihi wasallam wa ana atrukuka al-yawm ó ní òdodo ànábì sọ ó ní wàá fi hàn pé ọ̀rọ̀ ànábì máa ń ṣe lóòótọ́ mo wá fi ọlẹ́ ọ̀yà lọ́lẹ́ jòkó kọ́ máa kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n láyé ipá ọ̀tá òní ká ọ ọ̀tá wọn máa lé ọ àmọ́ òní bá ọ ọlọ́mọsá fi hásùn àwọn akẹ́wọ̀n kábàbọ́kẹ́ ọlọ́mọsá ìsànù wa nínú àǹfààní tó wà ń bẹ òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa wọ́n ní ìmọ̀ lọ mọ́sálásì yìí yàtọ̀ sí àǹfààní ọ̀run àǹfààní ayé gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ọba kó dàdúgbò kan tó ọba ti lọ mọ́sálásì ẹnìkan ayé mọ̀ ọ́ bọ́ ọba ní sọ̀rọ̀ ọ́ máa náà ni nítorí wọn ò mọ̀ mọ́sálásì ọ̀pọ̀lọpọ̀ atajòkólẹ̀ yìí àti eré tẹ́nìkọ̀ọ̀kan wá sí ìtànkúra wákàkiri báyìí ibo la ti pàdé jama sẹ́yìn mà lójú wa sẹ́yìn mà lójú yín mọ̀dẹ́lù yín délé ẹlòmíràn náà wà dáa sọ̀rọ̀ mọ́sálásí la ti pàdé jama àìsèmọ̀yé dáadáa ẹ eh, bàbá yìí mọ́jú kọ́lá yìí èmi ti ráǹfààní kan lára wọn tí ń jẹ́ dìsẹ́ oye àwọn náà ti ráǹfààní kan mí lára tèmi náà táwọn náà ń lò dìsẹ́ ẹ̀yin náà kọ́ gbogbo àwọn jama àmọ́ ẹ dẹ́kun bàbá wọn lọ́rẹ̀ẹ́ tí ẹ̀ bá wá mọ́sálásí sẹ́mọ̀ kọ́ rẹ̀ ọba débi àfúnlówó àfúnlógún àtúndúwẹ̀ àgbo fún torí ẹ̀sìn ọ̀tá pàgbó tọba ń màgbó dáadáa kọ́mọ fi ṣiṣẹ́ kọ́mọ wá fún mi náà ń bẹ̀ àgbójẹ́ díẹ̀ dín náà fún ẹ̀hẹ̀n àgbo ẹ̀yìn àfọlágbo àfọlógún torí pé wọn mọ́sálásí ọ̀fẹ́ kó ma alẹ́ bá kó ma ọ̀fẹ́ ṣèyàwó àwọn náà àbí ìwọ́n tó ní ọmọdé ṣe ọmọdé àyàjẹ ni mọ́sálásí ilé tàwádùdù ni ibẹ̀ láti máa bíìdì fẹ́ ládùúgbò àwọn tájọ kírun tá a tó sáfù tá a ní sọ́wọ́ sùfún wàlá tẹkítẹ́lifù pàtẹ́kítẹ́lifù kò lóbùkù ànábì ni ẹ fẹsẹ̀ kára wọn ẹ má jẹ́ sẹ́yìn yóò yọṣọ́ra wọn o tẹ́sẹ̀ yín bá ti yọṣọ́ra wọn ẹ̀mí yóò yọṣọ́ra wọn ẹ má kórè ara yín àwọn tẹ́sẹ̀ yín bá ti papọ̀ ẹ sì má nífẹ̀ẹ́ ara yín àṣírí kan tó nù nínú ọ̀nà jàmọ́ láti má rí tàwádìí wá nífẹ̀ẹ́ ara wa ọ̀rọ̀ wọ́ jọra wa ládùúgbò wọn láǹfààní wọn ní tálíkà ni wọn ní àwọn òrìṣẹ́ ṣe mọ́ ẹ dákun ta ló lè ra náà fẹ́ fún ní masalasi lati máa rírú ẹ̀ wọ́n bá lọ bí wọ́n ti ń lùlù lọ́ọ̀kan sí àwọn ọgbà lọ́wọ́ rẹ̀ ní fọ́ masalasi ilé tànà bìtì máa yanjú ìṣòro àwọn àwọn àfọkàrà ni masalasi wọn ní wàlláhì ibẹ̀ láti mara àti ma àwọn ara wa kò sí ni láàrin tálíkà tó lówó wa masalasi òun náà ni àti yanjú àwọn bùkátà wa ta ní kọ́lá yìí tàbá lè yanjú á sì pe àwọn tí wọ́n lè yanjú ẹ̀ mọ́sálásì náà òun náà ni wọ́n ti wá tù wá pé ọmọ dákẹ́ alájí dákẹ́ lóru àná wọ́n lálàjà kú láàárọ̀ yìí mọ́sálásì ni àwọn pé alájà yẹn kú ah ọkọ rẹ̀ ajọ́ ń kírun bí ni ọyẹ dídélẹ̀ ẹyá ẹjẹ́ ara sọ ẹjẹ́ ara pákó yà ń sọ ẹjẹ́ gbé lọ́tẹ̀ mọ́sálásì ni mọ́sálásì òun náà ni ọ̀bọ̀ mójútó àwọn ọmọ rẹ tó bá jáde láyé fáìlì àwọn ọmọ òrukàn tó wà ní masalasi ọ̀dọ̀ wa ń sìn ó ti wọ one oh six kọ́lá masa gbalẹ̀ adakun táwọn amọ̀ràn ẹni tí ń fún wọn lówó tí wọ́n fi ń jẹun bíríkì là ń bẹ́ nu wọn lọ́ọ́ pé irun pẹ́ẹ́nusọ pé ni yóò sì wá fún mi lówó pé dákun ẹ bá fi sanwó ọmọ òrukàn kan eléyìí bá fún ọkọ kó fi jẹun kí lọ́ọ́ dà wá papọ̀ tó kó fi ń jẹun torí kí ni masalasi bọ́ọ̀bù àwọn ọmọ kíláàsì orí ayé àti orí ọ̀run ni ọmọ bọ̀ kọ́lọ́mọdé orí ayé àti ọ̀run bọ̀ fún ọ níparí ọ̀rọ̀ mi masalasi istijabatu du'a ibẹ̀ làdúrà tí máa ń gbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdúrà rẹ tó ń ṣe tí ó gbà ní ọ̀ màsírí ni ànábì ni àdúrà wù la yuraddu bayna al-adhan wal-iqama wọ́n pèrún tán ká tó ṣe kọ́ mà ànábì ni kò sí ní téèyàn tẹ̀wọ́ tí ó bẹ̀ ọlọ́run àbíkọ́ lọ́run fi léyìn lọ inú yàrá yẹn wọ́n ti ń pèrún sínú yàrá rẹ̀ wọ́n ti sìkọ́ níbo ni ó ti tèmi ọlọ́mọ sọ́láṣí ni nítorí ọlọ́wà ti lórí bùkátà wọ́n pèrò tá báyìí ọ̀sẹ̀ náà fìlà tán ọ̀tẹ̀wọ́ báyìí. اللهم انا اعوذ بك من الهم والحزن ومن العجز والكسل ومن الجبن والبخل ومن غلبة الدين وقهر الرجال ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة اوب mo fẹ́ lè gbàṣẹ́ nbìkan ọlọ́run àwọn tí ń lè gbàṣẹ́ lọ́wọ́ wọn yìí ọwọ́ rẹ̀ lẹ̀mí wọn wà darí ẹ̀mí wọn sí mi kán gbé fún mi o wọ́n wá di njẹ́ gbèsè ńbẹ̀ wá di irun rí ńbẹ̀ ìyàwó mi bẹ ń rọbí lọ́wọ́ àwọn yẹn máa pè mí pé zaz ajé àti ọlọ́bí mo ní ah, ẹ kírun ni wọ́n làwọn bẹ́ẹ̀ kí náà ni mo ní ẹ lè kí bẹ́ẹ̀ bá ti wá débi ìfẹ́rí kalẹ̀ àdébìrì kò sí àdúrà tẹ́yìn ó ṣe tọ́wọ́ fẹ́rí kalẹ̀ tọ́lọ́hún nígbà lẹ́yìn náà wọ́n sàtáyà tako tó sálámà báyìí sàdúà àdébìrì náà wá ti ṣe ọlọ́run gbàdúrà inú masalasi lẹ́yìn tó máa láǹfààní rẹ̀ lẹ́yìn náà àwọn màláìka wọ́n máa ṣàdúrà fún yàn anabi inna allah wa malaikata ọlọ́run àtàwọn malaika yusalluna ala alladhina yasiluna as-sufufa wọ́n sì máa tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n bá tó sáfù ọlọ́run àlá yóò máa rántí rẹ̀ lókè sámà yóò sì máa ṣe àforíjì fún àwọn malaika náà mọ bá ọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ kó ṣàforíjì fún tó bá ti wà ń sáfù wọ́n pè nìkan ọmọ zubairu ibn al-awwa wọn lọ́rẹ̀ ọ̀rẹ́ amir amiri ni àárẹ̀ yìí òun náà wò pé ṣe ìṣètò ọlọ́jọ́ báyìí ó ní ẹ̀mí lónìí ó ní ẹgbẹ́ mi sọ mọ́ṣáláṣí wọ́n bá gbé dé mọ́ṣáláṣí wọ́n fẹ́ kírun mọ́gírìbì níbo dé mọ́ṣáláṣí amir ló bá kíra kàlá kọ̀kọ́ ó fèrè kalẹ̀ báyìí wọ́n ní kò dìde kíra kẹlẹ̀ kejì tẹ́lẹ̀ mi fi gbẹ̀mí ó sòdodo pẹ̀lú ọlọ́run ni ọlọ́run náà wá sòdodo pẹ̀lú ẹ̀ wọ́n ní tọ́wọ́ bá ń kírun jama ọ́ máa wá ní ládàá náà fílà tó yàn anabi ni masola le isha àti jama tọba kì í ṣáà ní jama baka annama qama nisfal layl gbígbà tó fi dájí òru rẹ̀ dìde ni lẹ́yìn ìgbà tó bá gba ládàá isha ìtàn ó tún wá gba ládàá ìdájí òru téèyàn fi yan náà fílà ọmọ pé tiẹ̀ ti dáa alamina ọmọ sọlá subha èyí tó lágbára nínú ẹni bá kírun àsùbá nínú òkùnkùn nínú òtútù tọ́ba kí n jẹ́ máa ká ń nàmà sọ́dọ̀ lẹ́yìn ha bí ìgbà tó fi gbogbo òru rẹ̀ ti ṣe náfìlà wọ́n fún un ládàá ṣùgbọ́n wọ́n tún wá fún un ládàá pé kó sùn láti alẹ́ àná àmọ̀kú eré jama wọ́n ń pẹ́ nìkan nínú àwọn alùpùpẹ́dẹ́ ọlọ́mọsábà fún wọn mọ̀nà yóò wá káwọn èèyàn lọ tààjùdì wọ́n pọ̀ ní kàràkàrà ọ̀dọ̀ wọn bẹ̀ náà ọlọ́mọsábà fún wọn mọ̀nà ọwọ́ ní káwọn obìnrin olóbìnrin ká máa wá sí tààjùdì irun ọ̀ràn yẹn gan wọ́n ní ìtàn bá kínú lé ńlá dá kátó wá pé náfìlà tọ́lọ́wọ̀n ọ̀bẹ wọn ogún ọ̀sẹ̀ àròrìn àfojórìnà bùkátà yóò bí yánà ni o àwọn gbọ́nà tí ò yẹ ká gbà wọ́n wá ṣe náfìlà tán bí látago méje mẹ́jọ adẹ́kọ́ wọ́n sá bẹ̀rẹ̀ títí tán fi parí ẹ̀ sago márùn-ún kù díẹ̀ a sì kírun ní five thirty lásìkò náà jẹ́mọ́ àwọn yẹn sì kú ní tájúdì wọ́n sì lọ lè sùn lé ẹni tó fi sọ̀lá tó ṣubú ilẹ̀ tó lè sùn lé ẹ wo aburú aburú ńlá kọ́dà kò ní rí sí nǹkankan aago mẹ́jọ tó bá jí ètò kẹrùn tí ti mọ̀ sọ́wọ́n yẹn pé ẹ̀yin ọ̀wá tààdì lánàá ah àṣàdó ẹni kíkan kíkan ni ní gbóná gbóná tó gbóná mọ̀lẹ́ àṣàdó àwọn gbóná ni ẹ̀yin àwọn àròrí àwọn onílùwì àwọn kiri yóò ní ọ̀rọ̀ yẹn náfìlà nínú ilé pẹ̀lú ní jàmá nínú ilé kò sí náfìlà kankan ta lẹ́yìn Ramadan abótó lè yàn nínú ilé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n pẹ̀lú kan ní Muhammad ibn Khafif Muhammad ọmọ Khafif yìí ó ní stroke ó wà ní ẹ̀dákun ẹgbẹ́ mi sọ mọ́sálásí ó ní torí pé èmi ò ní gbọ́ hayya ala sọ̀lá àti hayya ala tí n bá ti gbọ́ àfi kí n jáde kó nu lé tẹ́ ẹ bá ti gbọ́ hayya ala sọ̀lá hayya ala fàlà in lam tajiduni fil masjid ẹ bá ti bá mi masjid fatlubuni fil makbara mo ti wọnú sàrénu ayala sọlá tẹ́ ẹ bá ti ń gbọ́ báyìí àmọ́ ayala fàlà ẹ má wà mí wálé yìí sínlé mọ́sálásí lẹ́ẹ̀ ti bá mi tẹ́ ẹ bá ti wá bá mi mọ́sálásí ẹ lè wo tẹ́ ládùúgbò wa mo ti wà nínú tẹ́nu àwọn ẹni rẹ̀ níjàmọ́ àwọn wọlé ọlọ́ àwọn wọlé ọlọ́ àwọn wọlé tiwa ń sìn àwọn máa fi wọlé tiwa àwọn máa fi ń tàrún gbà ọ̀kan bẹ lọ́nà kàràkàrà ọ̀nà bàgà ń bẹ̀ ń ṣe mọ̀lúdì lọ́dún kan wọ́n ń pèrún Allahu akbar Allahu akbar ó ní ẹ sọ fún ẹ ní kí ni pẹ̀lú sí àwọn sọ̀rọ̀ lọ́wọ́ ń pẹ̀lú ẹ dákun ọ̀rọ̀ tí ń sọ yẹn sọ ọlọ́lá tó nù ṣébi torí ìrún náà ló fi sọ̀rọ̀ láti wá kó o ṣe wàá sọ ìtọ́da náà ọ̀rọ̀ àwọn àjàǹtí ilẹ̀ náà ni ká máa pàtàkì ọ̀rọ̀ wájú ìrún lọ aburú lérí ilẹ̀ ni gbogbo àwọn nǹkan tí ìmọ̀ wa báyàn téèyàn ò fi ní kírun jàmá téèyàn ò sì ní lẹ́sẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni àárẹ̀ tó lágbára tára ẹ̀ bá ti di pé ò lè dìde má lọ lè kú sójú ọ̀nà o yàjú kókó kí n lé ọlọ́run fèrè jàn ẹlẹ́ẹ̀kejì ìpayà tó lé látara pé àwọn olè ń bẹ lójú ọ̀nà àbáwọn ayákìlá àmúrọ̀bà àwọn náà sọ̀rọ̀ ọ̀bùn tán ni wọn náà ti ń gbọ́ kàkà kàkà mọ̀ pé ó fẹ́ jọ sàábà kan pé ó kù sójú ọ̀nà mọ́sáàsì o níbo tí ń gbọ́ kàkà wọn ni kírun rẹ ní inú ilé abọ́ ń bọ̀ láti Ìbàdàn gbogbo sàtífíkẹ́tì rẹ gbogbo owó tó gbé lọ́wọ́ inú báàgì lọ́wọ́ ẹ òrí bí tó gbèsè mọ́sálásí ẹ̀rù lọ́pọ̀ ńlẹ̀ wọ́n bá sì fi ilẹ̀ tọ́lọ́ lè kírun àwọn atiláwìnì wọ́n palẹ̀ mọ́ gbogbo tó fi ń jẹ́ èèyàn wọ́n ní bọ̀rọ̀ ti rí báyìí nítorí bọ́ọ̀ náà ń kírun náà ò ní kírun <laughs> àbíjàmá ó ò ní kírun torí ìrun ìrun ìdí wọ́n ń ní ìrun ni pé ìrun tẹ̀yẹ̀ kí tẹ́mi yẹn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run tẹ̀yẹ̀ máa ro èrò yìí wọ́n ní ìyẹn ju ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ wọn tọba rẹ ní fi sọtán àbí ọ̀rá ìgbésí ní masalasi kọ̀sẹ̀ wa kírun jama tírun jama bá bọ́ wọn ni ọlọ́wọ́n bọ́ fèrè jọ àmọ́ àgbọ̀dọ̀ mú ní àlàáda ní gbogbo gbà ní gbogbo gbà inú táwọn afáàtúnkà òun náà ni kébi ọmọ pààyàn ebi tó lè má mú yàn máa ń tẹ̀yàn kà má lé rírun anabi ni ìdá òde àṣàù àdìkùn tí wọn bá gbóúnjẹ alẹ́ dé tí ibi sì ń pa yín tẹ̀ mọ́ ń tẹ̀sí mọ́ látara ibi wá òkè mọ́tò sọ̀lá tí wọ́n ti wá gbẹ̀rù dúró fábùdà owó bẹ̀rẹ̀ àṣà anabi ni ẹ̀kọ́ jẹun ná wàlá yà àjà àtàyẹ fúrugà mínú ẹ má kanjú ẹ bá jẹun tán ká ẹ lọ lè kí ìṣá yìí àmọ́ wàlá yà kúrò àádẹ́ta àwọn afáàní kò gbọdọ̀ jẹ́ jojúmọ́ fún yà ẹ̀kọ́ kan irú ẹ̀ mọ́ wáyé sọmọ pé ebi ebi máa mẹ́lẹ̀ kéw tí ẹsẹ̀ ọmọ gbọ̀n lẹ́yìn máa wá gàrí káàkiri yẹmọ ebi tí máa ti ń tí ò jẹ́yìn ọmọ ti ń ṣe máa wọ́n ní jẹun kọ́ wa lọ lè kírun rẹ̀ ọlọ́run fèrè jẹun àmọ́ kọ́ mọ́ jẹ gbogbo gbà lẹ́yìn náà mùdáfà àti àkàbàtẹ́yìn ìtọ́ ti múyàn ìgbẹ́ ti múyàn ọwọ́ alẹ́ ọ̀fẹ́ bá tẹ̀kẹ́ bá tó lè ra ọ̀fẹ́ bára kàlá kọ́kọ́ ọ̀fẹ́ bá lè jẹ̀mọ́ láti bẹ̀rẹ̀ tó láwọn sábà ní forty days ní àdébìlọ́lọ́wọ́ yọ okòyàn kó nu mọ̀náfíkì anabi náà ló tún sọ eléyìí ẹ anabi ní lásọláta anabi ní ẹ kò sírun fún bihadarati ta'am ẹni tí oúnjẹ ti wà wájú ẹ tí ebi sì ti ń pa lébi tó lágbá wàlá huwa yudafi'u wọlé akabatani anabi ní kò sírun fẹ́ni tí ìtọ̀ àtìgbẹ́ ń tì gbàngbà tí ìgbẹ́ bá mú yẹn jama ẹ ẹ ò ní rìn nọ́bà mọ́ <laughs> yọ̀wọ̀ wá tiẹ̀ wàlá yudafi'u anabi ní ẹni tí gbẹ́ ń tì àbí ìtọ̀ ń tì ó ti mú wọ́n ni ní Allahu akbar Allahu akbar lọ́wọ́ ah, a ákiri jama yìí ta <laughs> ẹ̀dọ́ àwọn afáàní ní wàláhì lérè irun náà wọ́n máa jó jó lérè irun anabi ni wàláhì ọlọ́run ti rá nìyà lèyìn yàgbẹ́ rẹ̀ dáadáa kọ́ farabalẹ̀ kọjáde ọba ni ìtọ́ náà tọ́ dáadáa ọlọ́run fún jama kí ló dé táwọn yẹn tí jama. níta ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ pàtàkì ẹ̀ ẹlẹ́ẹ̀kejì owó ẹlẹ́ẹ̀kẹta eré bọ́ọ̀lù ayò ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn ó fọ́nú fọ́ra níbi màláìka kú ẹni bá mọ̀ pé màláìka kú máa ń yọjú lógìjì kò ní fìrùn jàmáà ṣeré nítorí tá a sọ fún ọ pé ọ̀dọ̀la tá a sọ fún ọ pé ọ̀dọ̀túnla mẹkáníìkì kan mo ti sọ̀rọ̀ ẹ̀ fún yín tó ṣiṣẹ́ ní ọ̀dọ̀ àwọn nínú ọgbà kan táwọn òyìnbó ti lò àwọn ti kẹ́ wáyà sábẹ́ sábẹ́lẹ̀ wọ́n fi páìpù sí o wọ́n fi wáyà sínú ẹ̀ wọ́n fi rọ́ọ̀nù ná lọ sínú kọ́ńpìnì wọn àwọn ìbùn ti wá lọ lú wọn ẹni tó nílẹ̀ wá ní káwọn mẹkáníìkì kan fáwọn mọ́lẹ́jì ibẹ̀ káwọn mú lẹ̀ bá gba ilẹ̀ ẹ̀rọ màyá mi yìí mẹkáníìkì ni ó sọ ẹ́ńjìnì kalẹ̀ lábẹ́ mọ́tò báyìí ó kàn gbálẹ̀ ní bì bó ṣe gbálẹ̀ lọ fẹ́ páìpù bó ṣe fọ́ páìpù ẹ̀ tán ló gé wáyà iná sì mẹ́mẹ́ sẹ́rí bí ó ṣe sọ engine kalẹ̀ tọ́ tó sọ kalẹ̀ báyìí lọ́ngbọ́n Allahu akbar Allahu akbar ó sì kó mẹ́ kò tí ì múnágbà yẹn engine yẹn ṣe ń jẹ pipe yẹn ṣe ń jẹ lọ bí lọ́ba sí wọ́n bẹ̀ lọ́ba lè sálọ wàlá lọ́ba lè kẹun wọn kẹrun tán wọn tún sẹfẹ mọ́sálásí àbá bóun ní sẹ́rẹ̀ wọn ni àyè sinamọ́fẹ́ sáré parí ẹ̀ yìí àṣẹ ńlá lè kéèyàn kó gbé spinal rẹ̀ àti kíní rẹ̀ kó ṣe kan báyìí ah la ilaha illallah kọ́ra kò mímọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ jama kọ́ wá jẹ́ ni tí ìkírun jama ibi tí ò bá bá lọ́nà ó kírun jama kan wá jáde láyé ẹ̀dá kùtà ni ọ̀tọ̀rọ̀ wẹ̀ àmọ́ tí èyí bá kí n dojoojúmọ́ tẹ́lẹ̀ kò ní kí n jọ náà ètò ìmọ̀ọ́sẹ̀ náà ni ọmọ yàrá ẹ̀rí àyìn ìyá wa láàrin ìṣẹ́jú márùn-ún ṣe ìrun jama títí kẹ́ẹ̀lé kírun mọ́sálásí ọ̀dà o àmọ́ kìí ṣe dandan lérí kìí sọ̀rọ̀ àyàn o inú yín tẹ́ bá ti nulẹ̀ onílàádájú tẹ́ bá ti masalasi lọ àdìsí ànábì lọ sọ bẹ́ẹ̀ o mo ti sọ àdìsí nbìkan rí táwọn fàṣán lé wọn bá mi jà pé ẹni káwọn obìnrin wọn máa wà masalasi máa bí mo lè ní wọn máa wà máa ẹni bá ní wọn máa wà masalasi máa ó ti ṣe níta ànábì sọ ni pé ìrun wọn nínú ilé onílàádájú masalasi lọ ẹ ẹ ti sọ náà nù àwọn tá a ti gba tọrọkọ́bọ̀ lọ́wọ́ wọn náà nìyẹn mo lọ ọmọ ìyá ọmọ ìyá tọrọkọ́bọ̀ ọ̀ràn dáhùn yìí ó ṣe béèrè owó ńláńlá lọ́dọ̀ lọ. umu humaid ó lóun lè bá anabi sàṣàlá fàkọ́lá ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run inna uhibbu salata ma'aka ó ní mo fẹ́ máa kírun pẹ̀lú rẹ masalasi anabi ní kọ́dé alimutu anaki tuhibbina salata ma'i anabi ní mo mọ̀ pé ó wù ọkọ máa kírun pẹ̀lú mi wa salatuki fi baytiki khairul laki min salatiki fi ujratiki ó rí irun tó kí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ó ní ládájú ètò kí n pa lọ ọkọ rẹ̀ lọ. wa salatuki fi ujratiki khairun laki min salatiki fi dariki wa salatuki fi dariki khairun laki min salatiki fi masjidi qaumiki ẹ̀rí àwọn kí kí kí kí obìnrin níjẹ́ bẹ́ẹ̀. Ànábì ní sọ wá rí irun èyí tó kí nínú pálọ̀ ọkọ rẹ̀ ó ní ládá lọ́dọ̀ Ọlọ́run ju èyí kí nínú wọ́sọ̀ látúkì fi masjidi kàwmíkà kẹ́yìn mọ̀tẹ́lùgínáwó fi masjidi kàwmíkì ẹ ọ wá rí irun èyí tó kí mọ́sálásí àwọn e, àdúgbò rẹ káírú mẹ́sàn láti kí fi masjidi ó ní ládájú èyí tó kí ní mọ́sálásí tèmi ànábì lọ. dìmọ́ òbóbìnrin bá ṣe ń wọlé sí nínú rẹ̀ ọmọ sí kínní ni ọmọ ga sí mọ́sálásí ànábì sì níbẹ̀ bá kí bẹ́ẹ̀ yẹn ó gba ládàá one thousand mélòó lómìnira wà gbà tọba kí n tàdúgbò rẹ mélòó ni wọ́n gbà tọba kí n ti eh, agboolé mélòó ni wọ́n gbà tọba kí n palọ mélòó ni wọ́n gbà tọba kí n yàrá ẹ. àmọ́ tóbìnrin bá wà ní òun fẹ́ lọ mọ́sálásí ànábìíní látàmú náà wù ní sáà an yakhrujna ila almasajid táwọn obìnrin bá láwọn lọ mọ́sálásí ẹ má kọ̀ fún wọn o ẹ jẹ́ ọlọ́run wa buyutuhunna khairun lahun àmọ́ lé wọn ó lóore fún wọn ju mọ́sálásí lọ anabi sọnù ìgbàwá mi ó ní látàmì náà wò má aláì masajidallah àwọn ẹrú ọlọ́run lóbìnrin ẹ má kọ̀ fún wa láti lọ mọ́sálásí o wọ́n lè yàkọ̀ orí nàtẹ̀ fìlà àmọ́ tí wọ́n bá jáde lọ mọ́sálásí ká má lo pàfúmù o nítorí pé wọ́n máa rùn tí wọ́n ti rùn wọ́n máa dá wàhálà alẹ́ sọ́run àwọn ọkùnrin bẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní ká má lọ́sìn àmọ́ inú ilé dájú mọ́sálásí lọ alẹ́ yẹjú sùlẹ̀ mara anta woman nisa sóbìnrin lè ṣe ìmáàmù fáwọn obìnrin ẹgbẹ́ náà ó fẹsẹ̀ múlẹ̀ ìyàwó Aisha amati hunna ó sì ìmáàmù fáwọn obìnrin wa qamati bayna hunna fi salati maktuba wọ́n kírun zori àbí asr magrebi àbí isha ìrún ọ̀ràn yẹn ni wọ́n kí ìyàwó Aisha dó láàrin àwọn náà tó sọ́tún àti òsì yóò sì máa máa ka sura yóò ka fatia bila azani wala ikoma wọn ò ní pèrún òsì ní sikọ́mà ẹlẹ́ láwọn obìnrin tí wọ́n bá pọ̀ kankan láàrin ara wọn ìmáàmù wọn wà láàrin ọkùnrin kan ò sí mbẹ́ o ọkùnrin ò sí mbẹ́ o ó ti yé ọ̀gbọ́dọ̀ síbẹ̀ o láàrin ara wọn obìnrin lè kírun fáwọn obìnrin yóò wà láàrin yóò mọ wá fọhùn lẹ́nu wọn bá tó wọn máa gbọ́ àtàwọn tí wọ́n jọ sí kíni kì í ṣe pé yóò wá lọ lè mú máìkì lónà máa wá pariwo àwọn èlò máìkì o ẹ̀hẹ́n wọn ò sì ní pariwo láti máa gbọ́ níta wọn rọra máa wí jẹ́jẹ́ tí wọ́n máa gbọ́ níwọ̀n bá àwọn táwọn yòókù ẹ̀ obìnrin lè ṣe ìmáàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àmọ́ kò lè ṣe ìmáàmù fọkùnrin o abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìṣàánú wa aljannatu mathwana alijanna náà nílé wa wa asima amanina ètò gàdú nínú bùkátà wa ọ̀nà ní káwá alijanna. ọlọ́run wa ni walladhina hum ala salawatihim yuhafizun. ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń sọ àsìkò oorun tí wọ́n sì lọ lè kí lásìkò. ulaika humul warithun. ọlọ́run láwọn ni wọ́n jogún. alladhina yarithuna al-firdawsa hum fiha khalidun. àwọn ni wọ́n jogún firdaus ni wọ́n wà alijanna firdaus wọ́n wà pẹ́ńbẹ̀ gbére wọn ní jáde má. suratul mu'minun